àti alone last week yẹn ó ti dojú ah wo bíọ́lá àti tóyìn nìkan ló lè ròyìn fún ẹ bó ṣe ń gbé ọtí wọlé báyìí ló ń gbé ọtí jáde àti ẹtí gbádùn ara wa jù tó yẹ pé àti ẹfẹ wá lé mọ́. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ṣé pé ọtí mímu ò tí fi sílẹ̀. <laughs> fi sílẹ̀ kẹ̀ èmi ò lè fọ́ o wo ikú nìkan ló lè gbàṣọ lára ewúrẹ́ títí ayé lèmi àtìgbà fi máa ṣọ̀rẹ́ ọ̀rẹ́ mi sórí ọ̀rẹ́ yàtọ̀ sí wípé kò pọ́n àwọn obìnrin lé ká máa mu ọtí olóhùn fúnra ẹ lòdì sí i ṣé òòrí kàánú bíbélì wípé ẹlẹ́yà ni ọtí wine aláriwo ni ọtí líle sórí ẹni tí ó bá fi ọtí mímu báyìí tí wọ́n bá fi tàn ó kàn ní kò lọ́gbọ́n. rọra ah ìyá Jerusalem ṣé ìwọ gan ò rí kà nínú báíbù pé Jésù sọ omi di ọtí wine níbi ìgbéyàwó ni òótọ́ nínú òparọ́ àmọ́ sórí bíbélì yẹn gan-an ló wá jẹ́ kó yé wa wípé ẹ̀ṣẹ̀ ni tá a bá fún aládùúgbò wa mu dépò wípé àwa fúnra wa mu. ibẹ̀ ni kò jókòó sí wo èmi mu àwọn àáfàá kan tó yẹ pé wọ́n máa ń dọ́gbọ́n mu ògógóró báyìí wọ́n á dẹ̀ máa pọ̀rọ̀ ọmọ oúnjẹ alẹ́ olúwa. anyway àwọn ọmọ yìí ń kọ́ ọ kó dá lóhùn náà ah, torí a ti ń pẹ́ jù torí mi ò dẹ̀ fẹ́ wà lẹ́ ìgbà ẹ ló máa sọ pé ọkọ ẹ̀ ń sìn kò jẹ́ ká ṣe kinní kan o ò tètè délé wa máa sọ̀rọ̀ mi ò fẹ́ wà lẹ́ ah, ká tètè máa lọ eh? àbí kí lọ́pọ̀ wọn wà ní. <laughs> ọkọ mi Abíóyè Abíóyè mi gbówó rẹ Abíóyè mi ò ń bínú rárá o láti gbà tèmi àti ẹ̀ ti mọ̀ra tá a ti ń fẹ́ra wa a ní misunderstanding rẹ̀ ìfàtọ̀ rẹ̀ má jẹ́ ìparọ́ ẹ̀ áńgẹ́lì ni. Angeli, tó gbé àwọ̀ ẹ̀yàn tó gbé ọba ẹ̀yàn kò sí nǹkan tí obìnrin fẹ́ lára ọkùnrin tí ò sí lára ọkọ mi ó lówó ó níwà ó tún lẹ́wà gbogbo yẹn tún kéré o <laughs> ó wá tún score a plus lórí bẹ́ẹ̀ <laughs> ah! <laughs> bí ó yẹ mi ó dùn ó dùn ó dùn ó dùn ó dùn ó dùn ó dùn yàtọ̀ ah! ọ̀rẹ́ ló ṣe. kí ni ò ní ṣe mí ṣe bí ròyìn ọkọ ẹnìwọ rò kalẹ̀ ń sìn tó dùn gbọ́ létí tèmi ń kọ́ ikú ògbé kan ni gbogbo àwọn èyí tí mò ń gbé káàkiri kò sí kankan nu wọn tó wù mí kí n fi ṣọkan ẹ tí ẹ ti sú mi. ọ̀rẹ́ mi má jẹ́ kó sú ẹ sórí èyí tó dáa fún ẹ ọkọ rere oko alálùbáríkà lọ́lọ́run á pèsè fún ẹ àmọ́ ìwọ ni kó wá farabalẹ̀ o kó ba lè mú ètò dáa torí ilé ọkọ báyìí ó ṣe sáré wọ̀ kó ṣe sáré jáde o wàá wá kún fún àdúrà gidigidigidi kọ́ torí àdúrà báyìí ni òpó Christian tá a fi lè bọ́ lọ́rùn rìn ẹ́ ṣùgbọ́n rẹ̀ mi má jẹ́ kó so ẹ̀. ti gbọ́. àmọ́ ó kún kankan mo ṣe sọ náà ni ṣe máa bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tí ì náà dẹ̀ ni wàá jà láti fi ọtí mímu sílẹ̀. ah tọ́tí yẹn o èmi ò tí mọ̀ ń pa yẹn o. Ah, o lè fi sílẹ̀. mi ò rò bẹ́ẹ̀. bó ló mọ̀ ṣáà promise mi láti fi ilẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́. my girl. You're looking nice. Iboloja. um, Bioye àti Kíkẹ́ ń lọ sọ́jà láti lọ ra pọ̀kọ̀tọ̀ ẹran ẹ̀fọ́ ata àti iyọ̀ láti prepare nǹkan tá a máa jẹ. Ah, ah. bíbí mi ni ẹ kò sí ohun tó lè dá lára. mi ò ṣe yẹ̀yẹ́ o. Hmm, mo mọ̀ kó ṣàwàdà àmọ́ kò sí tàn rere nu dáàdì mi mọ̀ bẹ́ẹ̀ ṣe ju mọ́ mi lọ fúnra mi màá lọ sọ́jà màá lọ ra nǹkan tá a fẹ́ ṣe so bàbá àtọmọ ẹ má dára yín láàmú. Hmm, hmm, nígbà tí ràwọ̀ bá ti dààmú òṣùpá kò sí dààmú lọ́rọ̀ wa ó kàn ń dádì àti dọ́tà lọ sí sọ pé àwọn ń lọ ra nǹkan lọ́jà àbí kíkẹ́. bẹ́ẹ̀ ni ṣé o ti gbọ́. <laughs> ó dà mo ti gbọ́ yín ṣùgbọ́n iyọ̀ gbọ́dọ̀ já ọbẹ̀ yẹn o màgí òde gbọ́dọ̀ máa tó o. ẹ jóná kí ló fi mí pè náà ṣé o mọ nígbè mí nígbà tí mo wà ní school. kí ni. ọlọ́wọ́ síbí. <laughs> Hmm, àyànfẹ́ mi. yes darling. tí o bá rí àwọn ọmọbìnrin lọ́nà ọjà o lè wò wọ́n kódà gan-an o lè bá wọn sọ̀rọ̀ àmọ́ o gbọ́dọ̀ sọ password ìfẹ́ wa fún un. Hmm. ẹni tá a ti mọ̀ lọ́sàn-án a kì í gbéná ojú ẹ̀ lórí ó yẹ kó ti mọ̀ mí lánàá kó tó dé ní ó yẹ kó kàn balẹ̀ pé mo lè ever sọ password ìfẹ́ wa fún anybody okay. <laughs> I love you. kí ni. mo fẹ́ sọ pé anybody will gbọ́ password ìfẹ́ wa tó ṣe sọ́nsìn. I love you too, I love you, I love you, I love you, I love you, oh, I yeah. All right. Yeah. Ah, mm. All right. Okay, bye-bye. Ah. ìbọn lọ́hùn ilé dànù máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ó fi ẹni bí ọkàn mi ó fi ṣọkàn mi ah, ẹnikẹ́ni ò dẹ̀ wá ní ìyá wa méjèèjì bí oyè i love you. òtítọ́ Pasuma Jíbá òtítọ́ ló yẹ ká máa ṣe nínú ilé wa àbí lójú títì o àbí níbi iṣẹ́ wa tún gbà o. pásítọ̀ òtítọ́ báràkà lójú lóró òtítọ́ ní ilé ayé òun ló dáa láyé àlùbáríkà bẹ́ẹ̀ ni mo ti sọ ah, ọ̀gá gígẹ́ gígẹ́ gígẹ́. nínú ẹ̀yìn oúnjẹ. ẹ̀yìn oúnjẹ àbí bẹ́ẹ̀ mẹ́ẹ̀ bò ọmọ bàbá ẹ̀ ọ̀gá mo ti bá yín ṣètò mọ́tò ilẹ̀. eléyìí ni mo fẹ́ gbé jáde. ah jọpẹ́ ń jáde. salao wọ́n kọ́ ló sọ pé bá mi pípẹ́ eléyìí ni. Ah, ah. n tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá mo fẹ́ rí yín ṣe rí mo nídìí owó kan ni. ló o bi five thousand naira seri ore mi nàpọ̀ ń ló fún mi nọ́mbà mẹ́ta ó sì ní bá ti gbogbo ẹ̀ ka ka ìwé ká five thousand naira. bẹ́ẹ̀ ni ọ̀gá. báwo ló máa dá padà. ọ̀gá <laughs> ìgbà tí ń dá padà kẹ ẹ ẹ àmọ́ tèmi bá yáyàn lówó mo máa ń gba interest o. <laughs> kí ni jẹ́ ntọ́pọ̀ bàbá mi nù <laughs> owó èlé <laughs> ah, ọlọ́mọdé owó èlé tí bàbá mi gbà náà lóko kó bá wọn gbogbo sílífà ni wọ́n tú tí gbogbo ilé òkà nkankan kan <laughs> owó èlé kẹ. sàláwù ọ̀rọ̀ ló máa pa ẹ́. ṣáà ṣe géètì máa rí ẹ ti bá dé. ọ̀rọ̀ náà ni ó pa mí jọ sórí ọ̀nà mi ò mọ iye rí. Um, lóòótọ́ ló ń parí. àwa la ti bẹ́ẹ̀ nígbà tá a wọlé ká wa gẹ́gẹ́ bí mo mímọ anyway orúkọ tèmi ni ọ̀gbẹ́ni jábítẹ́nikú máa ń pààyàn nítorí owó tí wàá tún wá pààyàn tán máa gbowó náà lọ. <gasps> yes, I kill people for money. Kò tún Anything my friend Ẹni to n bá fẹ́ràn jù tó kó mi jẹ tèmi náà kò jẹ àbí tó gbọ́n mi mu tèmi náà gbọ́n mu tí n bá parọ́ ẹnu bẹ́ẹ̀ tán owó ẹ̀ mi ò ní gbé lọ torí ni mi ṣe gbówó náà lọ mi ì ṣe olójú kòkòrò ọmọ. sava mohammed juma pearl ìyẹn ni pé èmi gangan ni kò pa kò wálé béèyàn bá ṣe mí lẹ́sẹ̀ mẹ́ta ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ máa bẹ́ lórí sọnù ah! máa wá dárí méjì tó kù jì. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ má pa mí ọkọ mi ò sílé tó bá jẹ́ tọwọ́ ni mo rédí àti fún yín lórí àmọ́ tọkọ mi má di. má ò lè dára ẹ láàmú àbá tó wú ẹ wá o àti wípé o ò nu wa lọ́wọ́ kò dẹ̀ máa wò sórí mi tó ń wò yìí orí tó ń wò lórí mi mo ti fi gbálẹ̀ rí orí ń sàn mí gan orí ń dùn mí mo tún wá ní dọ́gba lórí ètò ọmọ dọ́gba tí mo ní lórí mi pé mo ní wèrè lórí gan ṣóńdè hello o ò ṣe àwa o yeah sórí ẹsẹ̀ méjèèjì tó tẹ́ sílẹ̀ òun ló ṣe ń tó ràn án wá ẹsẹ̀ tó fi ń ṣakọ kiri gbòòrò tó fi ń fakọ sí tó fi ń catwalk. <laughs> ìyẹn túmọ̀ sí pé a máa fi snake walk káàkiri. snake walk ìjọ iṣẹ́ níbọ̀dí ẹ̀ ṣàánú mi. ṣòro wọn tí a tó máa ń polówó oògùn nínú mọ́ọ̀lù ẹ̀ tó máa bẹ̀rẹ̀ polówó wọn tán wọn á ní ẹ ayọ̀ sókè. Okay ẹ wo nǹkan tí mò ń ta everybody wọn á bẹ̀rẹ̀ sí máa wọ́wọ́ máa yẹn lọ sókè ìwọ máa wòkè o ilẹ̀ pẹpẹ ni kò máa wò torí pàtẹ́wọ́ ni kú wa gbójú ayọ̀ kó wo nǹkan tẹ́mi náà gbé wá fún yín. láfikún nígbà tí mo ń bọ̀ wá síbí mo ya ọ̀dọ̀ bàbá wa agégedú ọ̀bà wọn náà sì ń lé torí pé ká ní mo bá wọn lé ni sọ́ọ̀plẹ̀ tán fi ń gégedú lóko ni màá gbé wá tí màá fi gé méjèèjì sọ́bìlẹ̀. eléyìí tí mo wá kó dání ìwà o <laughs> ẹ̀rẹ́ ni àti rẹ́ kí n tó kó débi ajá àbálẹ̀ lòun náà. Ah! Ah! <laughs> fi sílẹ̀ má dálẹ́kùn arajé ló ta á mo mú àkókò jáde ó sì yẹn yẹn bí ọmọ kókó kò jọ mí lójú ọmọ kókó tí màá kọ́ pa láyé mi wọn nu sunkún ni redhead mẹ́ta ni mo tàn tí ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá gbólógbòjò jáde ńkọ́ wàá ṣe é pamọ́lẹ̀ fẹ́ gbé ajá sí ìdí òkú ah. láyé ọjọ́ òun ah. ẹ̀ẹ̀kan ló máa ń bẹ. Ah. ilẹ̀ lọ ti máa ń mọ̀ rẹ̀ ilẹ̀ pẹ̀pẹ̀. obìnrin lè wọlé sọ́kọ ẹ̀ tó fi fọ́ǹbù sí yẹn lára ni ṣé mo ní kẹpá ni. wà kí ló ń ṣe ẹ ó ya òrìmọ́ náà lọ́wọ́ ni dá mi lóhùn iṣẹ́ wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ wo la jẹ ẹ bá gbọ́dọ̀ burúkú tó sọ ń gbòòrò ẹni wà aṣọ fẹ́ kú àbò fẹ́ hàn gígùn ní ìtumọ̀ máa ga. ẹ wo tẹ́mi bá sọ ìsọkúsọ ẹ̀yin náà ẹ gbọ́gbọ́kúgbọ̀ ṣé ìkọ́ tí mo rán yín lẹ jẹ́ ni. ẹ kí ló wí láàsì yẹn kó yá sáré dá padà kó sáré kó jẹ àwọn ará ilé yẹn wá gbọ́gbọ́kúgbọ̀ ó yà wèrè ni má tutù sọmọ o gbéṣẹ́ fún wa fún wa fine àdè ṣiṣẹ́ ṣé àṣiṣẹ́ ẹ ni oníkàbẹ̀ gẹ́sẹ̀ yàn àdè gẹ́sẹ̀ méjèèjì tán ìyẹn náà wọ́n pé kí lóun tó ṣe láyé ẹ̀yìn tí ò nẹ́sẹ̀ mọ́ ó dẹ̀ ṣe kíni ó sọ lásòkè lọ́hùn kánẹ́jì yẹn iná nẹ́jì òun tẹ̀sẹ̀ kú ni wọ́n gbọ́ bóyá òun ò dẹ̀ jẹ́ jìyẹn kékeré rírì wa tí wọ́n yẹ pé òun ta ṣe fún ẹ tí ò bá tẹ́ lọ́rùn tí ò tẹ́ lọ́rùn pé òun ta ṣe fún ẹ o kò dùn mẹ́nu sáyé lọ́mọ́ ara lé ikàn wa kàtúnṣe ṣe kíni kàbúdọ̀ yẹn náà kò gbà wá níṣẹ́jú o tẹ bá fẹ́ ra wíṣì àfẹ́ tó wà lọ́hùn kẹsì kí ni kó máa gún wíṣì ẹ̀ lọ́rùn náà sì ni ajá má dúró lọ́jà àṣàlẹ̀ bọ́sọ́jà òkè àwọn bíi ọjà pọ̀ bẹ́ẹ̀ dáadáa kẹ lọ ra bẹ́ẹ̀ fún o ti gbọ́. èdèjò ẹ try láti understand mi téèyàn ò bá mọ̀ èmi mọ̀ pé èrè ọkùnrin alágbẹ̀dẹ tó ń ro abẹ́rẹ́ tó fi ń gúnni lọ́kàn ní gbogbo ìgbà ìjọ bí tẹ̀ ṣe wà yìí èrè ọkùnrin tiẹ̀ jẹ́ kí n gbádùn mọ́ tiẹ̀ mọ́ nǹkan tí mo lè ṣe mọ́. shut up escort wẹ̀ fún ó ti bá a débi tó ti tẹ́ ṣùgbọ́n ẹ̀rù ọba ẹ̀ ó gbójú ẹ lẹ̀ ó gbójú ẹkùn sójú ó pún ṣúgà ẹsẹ̀ ó wọlé bàbá bíbà ṣé o pé ẹ fà yà ní bíbà náà kí n tó ka tírì kò ti jáde kó mi bá hàn dó túà kábíyèsí wo o ti tẹ o gbọ́dọ̀ tó ń sọ ni nǹkan tó fẹ́ láti sọ sórí èdè àwọn faransé ló lò fún ẹ ó ní dòzí làbẹ̀bẹ̀rẹ̀ bẹ̀bù ẹ ìyẹn péré tètè lẹ́sẹ̀ wèrè mi ní jèrè ẹ olórí burúkú àwa wí káwé ó sọ pé alágbẹ̀dẹ kìíní kan ṣé wọn mọ̀ pé alágbẹ̀dẹ tiwa tó lórí lójú kan àmì lórí ni. thank god thank god. ọmọ ayé. kí ló mọ̀ tó náà ìsú. Ah, gangan aṣọ ni. kò yé ẹni ìbọn ni ọmọ èèyàn tó mú dání inú ẹ lè ó ti yẹ. ìṣe ṣàánú mi. ẹ̀lò ní sùúrù kí ló tó sunkún. ok èrè torí wá sìn òbí àwa ṣe láì no má yẹ ká yẹ ìjà fún àǹfààní tiẹ̀ àti tàwa la ṣe débi ìwọ ló sọ fún wa o ní èrè ọkàn jẹ́ kó gbádùn nǹkan tó lè mú èrè ọkàn ẹ tó lè jẹ́ kó gbádùn òun la gbé wá fún ẹ yìí sórí bó ṣe wà yìí tó bá ti gbé mu tán lọ́wọ́ kan èrè ọkàn tó dẹ̀ láàmú àbí. kó lè ṣe ìwọ ní àǹfààní àtàwa náà so be easy èso. ọlọ́run nike ni hundred percent just do it. ah ah bíbí ọ̀rọ̀ mélòó la fẹ́ sọ ta fẹ́ máa parọ́ àti pé bó ṣe wà yìí tó bá ń mú tán lẹ́ẹ̀kan sí àyà kì gbangba ni tó bá gbígbà tí fún mọ́mí ẹlẹ́gbẹ́ ẹ̀ wàá sọ etí nù gbẹ́ni kò gbọ́ ẹni tì ní ayé ti kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bó ṣe wà yìí nǹkan táyà náà máa ń mú rèé táyà máa fẹ́ ń kí tẹ máa rò adájú lọmọkùnrin tẹ máa rò mú kọ́ struggle no wọn tó ń mọ àyàwó akélélẹ́yìí òun lè mú. Ah, ah, tó bá dàbí rọ fún mi seconds kan sáré gbé mu ah, kò ní bàjẹ́ fún ẹ bó ṣe ní kí n má mú yẹn o torí nǹkan tiẹ̀ ni ìwọ la gbé wá fún. <laughs> ti ń gbẹ tẹ́lẹ̀. inú ẹ ń gbóná àbí ó gbọ́dọ̀ gbóná nú ẹ because acid ló mú yẹn. àti pé gbogbo ẹ̀rí ọkàn ẹ ara tó wù tó fẹ́ dá tẹ́rì ọkàn jẹ́ kó dá ló máa dá fọ́ọ̀rẹ́ ẹ ọ̀rẹ́ ẹ lè dájọ́ tó wù fún ẹ. o ti gbọ́. orí ìbúra báyìí báyìí ló sọ yẹn oh! ìtumọ̀ ẹni pé kò sun re èmi ò lè ní kó má jọ̀kùn kó má jẹ kò lómi mọ̀ kó tó ń ń bẹ̀ o bọ̀ láti ra mr big ṣọ́ sí What you saw, you shall reap. Ohun tí o ṣe ni wàá gbà ọ́. Ìdà ahun ló palábà nọ́ọ̀sì kẹ́ ọ. ṣé ní kò wẹ̀ yóò ti tò báyìí. Oh, I'm sorry. organize the picnic ìwọ náà ló wá dá jókòó síbi tó ń ronú ó dá dìde wá lọ́jọ́ àwọn àbúrò ẹ̀ ó yá dìde dìde. mọ́mì mi ò sún èèyàn kí ló ń dunnú mi ẹ sọ fún mi àbí kí ló ń dunnú obìnrin tó pa lórí tó tún ṣígèlè sílẹ̀ ẹ ṣáà jẹ́ kí n wà báyìí. ṣẹlẹ̀ sí ẹ láti bí ọdún mélòó kan sẹ́yìn ẹ ṣé kò yẹ kó o tí ì get over it àbí kí ni tó ṣẹlẹ̀ sí ẹ tí ò ṣẹlẹ̀ kan rí ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ọmọ tó ń ṣìwà o tí bàbá ẹ wá ní kó lọ jáwé òun ò ríru eléyìí rí wa tọmọ lọ tó bọ̀ tó ní ah, ewé káwò káyè lèmi máa rí o ìwọ wa pọ̀ tún kó o wo tòsí ẹ lọ́nà tó bá wò ráǹdì wá rí wípé n tó ń ṣẹlẹ̀ sí ẹlòmíì níta ń bẹ̀ yẹn ó ju ìtò ṣẹlẹ̀ sí ẹ yìí èmi ò mọ ohun tójú òrírí o ta ní kérò ìyàwó wò. ẹ àǹtí mi ṣẹ́rí ìrònú tẹ̀ ń ro yóò lè help abẹ́tà kẹtura ká ó best o. ṣẹ́rí àǹtí mi ó ti ẹ̀ kẹ́ máa dúpẹ́ ni nítorí pé kí ni ẹ jèrè tẹ́ni tó bá dẹ̀ jèrè bá ń kéré ẹjọ́ kí ni kẹ́ni tó pàdánù ṣe kò mi o. Okay, darling, thank you. Uh, swim, àwa bá ẹ. Let's go. Máa wá, I'll come, okay? You promise? Máa wá lọ náà ṣùgbọ́n. on baby. ti sùn ní oyin kan. come again. ṣé nítorí pé mo ti fàǹtí sórúkọ ẹ ẹ sọ pé kí n come again. ní àtẹ̀ní lọ mo ní máa pè é ní àǹtí mo oyin kan ni màá máa pè é. ìyẹn mi náà good girl ó rẹ ẹnu ẹ ìwọ gan kí ló tó ti sùn by this time. because I want to sleep on your chest. Mm. my chest? Yes here? No, nínú yàrá mi. Eh, ok ṣé o máa jẹ́ kí n ṣe nǹkan tí mò ń ṣe tí má ti ṣe tán You promise? Cross my heart. Don't stay long. Okay. Oh. If you do, I won't tell you jokes. <laughs> Little joker. jáde lé ni mi ò jáde mo kàn lọ sí skul mo lọ gbé ìyá yìí ni. kíkẹ́ kíkẹ́ ìyàwó bàbá ẹ̀. mi nìyẹn o. ṣé o gbọ́ ṣé o gbọ́ mẹ́. o tọ́ ló sọ kó kúkú parọ́ kò sẹ́ni tó lè gbà mí lọ́wọ́ ẹ̀ bó ṣe wà yẹn. ìyẹn ni wọn náà fẹ́ sọ. bẹ́ẹ̀ ni o. ọ̀rọ̀ ajé a máa wò bọ̀. báwo wá ní ti supply. ah wọn ò supply ọjà yẹn o. irọ́ ni o i'm telling you but mo ní backup ṣá mo ti pe lebanese kan ó dẹ̀ ti lóun máa supply mi ó kọ̀ yẹ pé òun máa fowó kún tiẹ̀ but at least màá lè satisfy client mi in your mind. ọ̀rọ̀ yẹn bẹ́tà àmọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni kíkẹ́ wo bàbá ẹ̀ kì í ṣe àlejò lọ́dọ̀ tèmi o kí n fẹ́ fi ṣe é lálejò. ẹ má wọ ìsà. <laughs> wọ́n ní pé ìgbàgbọ́ ẹ̀fọ́nà àgbà ájọ́ fìṣẹ̀ káyà kẹ́. ó ṣe ó ṣe ó ṣe ọ̀rẹ́ èmi náà yọjú sí ẹ lálẹ́ tí wọ́n ti ń bọ̀ láti ibi iṣẹ́ abẹ́rẹ́ àkọ́bọ̀ <laughs> kíkẹ́ kíkẹ́ kíkẹ́. Miss Joka master school uniform eléyìí o. POC master Joka. Ah. èwo tún ni POC o. point of correction. èmi ti lọ fún training nìyẹn o ah, ah. yóò wá pọ̀ jù. mummy brush irun ẹ̀ oyin kan náà ń dress ẹ up ọkùnkúnlé náà tún páàkì ìwé ẹ. oh i envy you. kéèyàn máa envy ọmọ mi o èyí tàdé ń ṣe fún yìí kò tí ì pọ̀ jù rárá torí housemaid mẹ́rin ni mo ṣì máa gbà fún. bẹ́ẹ̀ ni ìkan á máa wẹ̀ fún èkejì á máa fọ ẹnu fún ìkan á máa gé ìkànnà wẹ̀ kí ni ìkẹrin á máa ṣe fún yẹn náà o. ìkẹrin á máa bá mi híz ara mi. <laughs> no no no no no no o máa nídìí láti máa ṣe yẹn fúnra ẹ o nítorí pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ẹnìkan ìfi yàn rárá ok. ewu mú mi mo ti lọ tí èèyàn bá jókòó ti ẹ̀yìn pampers àti jókà yìí èèyàn onímọ̀ gbà táì máa lọ. darling i'm leaving kí ló fẹ́ kí n ra fẹ́. Hmm, ẹyin màálù. ṣé màálù máa ń yẹyin. owó tí lọ ó dàbọ̀ mọ́. Ah, àǹtí onú tírénìn o. a fẹ́ kẹ́ ṣe favour kan fún wa ni. kí ni. a fẹ́ kẹ́ bá drop inú mi dùn sí score. mi ò bá drop ẹ̀ bọ́ mo ní láti ẹ yọ ọbọ tìyẹn kúrò ṣé fẹ́ sọ pé ẹ lè mú àbúrò yín lọ sí skul kẹ́ tó máa lọ bí tẹ́ ẹ ń lọ ni. àbúrò kẹ. ṣé mo pa àkọ́bí èèyàn àbúrò èèyàn náà ni àbẹ̀wò ni ṣàkárá. ọmọ my darling àbúrò jẹ́ ká máa lọ sí that's my girl. bye. bye. bye. bye. bye ọlọ́run ló mọ ibi tí ọmọ ẹ ti máa ń rí àwọn ọ̀rọ̀ ńláńlá tó ń jáde lẹ́nu ẹ̀. mọ́mi ẹ ti gbàgbé ni ẹni bí ni làájọ. ẹ ó yà ẹ ti ya irun inú mi dùn tán ẹ̀yà tèmi lọ. no serious. irun tàbí yàrá. ó rí. ní eléyìí tó ti wọnú lọ yìí. ah dáàdi mú mi jọ. service <laughs> to humanity. is best for the life. now let's move on. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé organization wa kò sí fún ká fi train ara wa on how to become a leader nìkan. we also train ourselves on how to manage people and human relations. now ẹ jẹ́ kí a sọ̀rọ̀ lórí ohun tí ó máa ń fa ìpínyà láàrin ọkùnrin àti obìnrin. kí ni ohun tí ó mú ọ̀pọ̀lọpọ̀ relationship túká ti ọkùnrin àti obìnrin tí wọ́n ń fẹ́ra wọn tàbí tí wọ́n ti fẹ́ra wọn tí wọ́n á kọra wọn sílẹ̀ tí wọ́n á fẹ́ràn láti realize wípé relationship dàbí ilé ńlá tí a kọ́ tí òrùlé ẹ̀ wá ń jò kàkà kí wọ́n di ibi tí ó ti ń jò yìí wọ́n wá kó kúrò nínú ilé láti lọ sí ibòmíì but before I go further ẹ jẹ́ ká gbéyẹ̀wò láàrin ara wa tí obìnrin tí ẹ̀ ń fẹ́ tàbí tí ẹ ti fẹ́ tó bá kọ̀ yín sílẹ̀ báwo ló ṣe máa rí lára yín àti pé kí lẹ máa ṣe. tí obìnrin tí èmi bá ń fẹ́ tó bá decide láti break up pẹ̀lú mi láì jẹ́ pé mo ṣe ní ẹ̀ṣẹ̀ kankan mi ò ní bẹ̀rẹ̀ rárá nítorí pé òun ló máa lose all the way tí n bá tún wá discover wípé ọwọ́ mi gangan ni fault yẹn ti wá mo tún máa find it very difficult láti lọ sọ sorry fún nítorí pé ipò tí Ọlọ́run fi ọkùnrin sí ipò olórí ni agun fún dẹni ọkùnrin kò yẹ kí a máa forí balẹ̀ fóbìnrin lọ́jọ́ kọjọ́. well let's hear your view. tí o bá jẹ́ pé bíbí tá a bí mi tèmi náà dẹ̀ fẹ́ bímọ celebrate life ní bá máa yes àwọn obìnrin wọn ò ṣe é bá gbélé ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú obìnrin àtowó ló ń kọ̀ ọ̀sẹ̀ àwọn ló ń dá rògbòdìyàn sílẹ̀ ẹ wò ó ọjọ́kọjọ́ tí àwa ọkùnrin bá free lọ́wọ́ àwọn obìnrin ọjọ́ náà la tó bọ́yọ ní rògbòdìyàn o wọn ṣe é bá gbé wọn ò tún ṣe é sá fún. ní tèmi tí obìnrin bá kọ̀ mí kó máa lọ because ọjọ́ tí obìnrin bá kọ ọkùnrin ọjọ́ náà ni wàhálà ti fi lẹ̀. ẹ wẹ ẹrí kọ̀ọ̀kan. láti ẹyọ bíi. ọ̀rọ̀ táwọn fellow members sọ ń sìn wọ́n ṣe mistake lọ́pọ̀lọpọ̀ nípa bíbu ẹnu àtẹ́lu àwa obìnrin well mi ò blame wọn náà torí ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì in fact ó kọ ẹ̀gbẹ́ sẹ́nìkẹta ẹ má jẹ́ ká gbàgbé pé behind every successful man there is a woman. Yes. iyọ̀ làwọn obìnrin jẹ́ ní ayé yìí láìsí wa ilé ayé yìí ò dùn rárá check this out seventy five percent relationship tó break. break látọwọ́ ẹ̀yin ọkùnrin ni. how. thank you. olójú kòkòrò lẹ́yìn ọkùnrin tẹ́ bá rí obìnrin tó rẹwà ju èyí tẹ́ ẹ̀ fẹ́ lọ kíá ètí já èyí ẹ̀ fẹ́ jù sílẹ̀ ti bá mi lọ. it's a custom of the mind. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́yìn ọkùnrin ti pa sára nípa jíjà wọn jù sílẹ̀ ọkùnrin míì níyàwó mẹ́ta mẹ́rin nínú ilé still ó yún àlè rẹpẹtẹ síta ìyàwó tuntun tó bá fẹ́ ọ̀dọ̀ yẹn ló máa lọ máa sùn àwa abandon ti tẹ́lẹ̀ sínú ilé tó bá wá ṣèṣì gbọ́ pé ètò òun abandon sínú ilé ó lọ yún àlè kíá ó ti dẹrù ẹ̀ síta. we are African. ṣó gbàgbé pé bọ̀dí ní obì wood ni ninety five percent married men ni wọ́n ní girlfriend. this has now become a normal thing in the society abnormality has now become normality ìkàlẹ̀ yẹn ọkùnrin obìnrin wà nílé ọkọ ó lóun ò máa ta ló wá dìjọ ń gbénu lé ẹ̀yin ọkùnrin láyé akeke sèbè oríṣiríṣi ohun olóró ló ń bẹ nínú ẹ̀yin ọkùnrin obìnrin tó bá rí yín tí ò bá sá ikú òun kú ni ọkùnrin alájẹ sẹ́ni yín bí iná orí alájẹ ìfiyín ni bí adìyẹ òkòkò ni yín ajẹnifẹ́ni bí èkúté ilé akẹ́yìnjẹ yín ò mọ̀ pé ara ni adìyẹ agbẹ́gilére yín ò mọ̀ pé ara nìgi tí bá rí ọkùnrin tí bá rí ejò. take it easy please ní take it easy it's okay. ọ̀rọ̀ tẹ sọ ní tírénì lánàá yẹn ṣó ká yín lára débi pé omi ń bọ́ lójú yín ẹ wò ẹ máa take nǹkan easy o especially tó bá jẹ́ emotional issues. ẹ ṣe gan-an mo dúpẹ́ ẹ sọ kí lẹ́lẹ́ fẹ́ rí mi fún. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé mo lè mọ ìdí tẹ́ fi kórìíra àwọn ọkùnrin tó tó bẹ́ẹ̀ because i'm sure pé tí ò bá sí nǹkan tájá rí tó fi ń gbó ajá ò kì í dédé gbó. lóòótọ́ ni pé ó ní reason tí mo fi hate ẹ̀yin ọkùnrin gan except my younger brother but mi ò lè sọ reason náà fún yín it's personal. Um, sister. sista. Tómilọ́lá lorúkọ mi. Sister Tómi ẹ Oh téèyàn bá rí èèyàn sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún ọkàn máa ń fúyẹ́ ni. A problem shared is a problem half solved. And as Jay says, tá share problems wa, a maximize potentials wa ni. Kí ló ṣe into ṣe nìkan rí? Ẹ wo, adìẹ ń làágùn. Iye ni ò jẹ́ ká mọ̀. Tẹ́yìn bá tún gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́lómi tó ń bò mọ́ abẹ́ aṣọ. Ẹ dúpẹ́ tiyín. Hmm. ẹ fẹ́ mọ ìdí tí mo fi hate ẹ̀yin ọkùnrin gan. bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ̀ because ọ̀rọ̀ tó sọ yẹn touch everybody. òjò tó rọ̀ ló dá ẹ̀rẹ̀ sílẹ̀ kò wo ní mọ́tò náà láti tẹ ẹ̀rẹ̀ sẹ́lẹ́sẹ̀ lára màá sọ experience mi lọ́wọ́ ọkùnrin fún yín. tó o bá fẹ́ tó oògùn fún mọ́lá à ń ṣọ́ṣẹ́rì ìdí abájọrẹ tọmọlúwàbí fi dóní kanra. twelve years ago mo pàdé arákùnrin kan orúkọ ẹ̀ ń jẹ́ arẹ́gbẹ́ṣọlá ọlákìtàn adérògbà rògbà tutù lójú gan ó dẹ̀ sìn gbọ̀nlẹ̀ aláwàdà ọkùnrin ni gbogbo èèyàn tó dẹ̀ mọ̀ ló fẹ́ràn ìdúró máa ń ṣàwàdà Ọlákìtóhùn lówó lọ́wọ́ but kò sẹ́ni tó lè mọ̀ torí kò hàn lára ẹ̀ ó dà mí láàmú gan-an kí n tó lè gbà láti fẹ́ bá ṣe bẹ̀rẹ̀ eré ìfẹ́ wa báyìí bí náà ìfẹ́ ṣe ràn mọ́ mi láṣọ nìyẹn ah! ìfẹ́ ọ̀rọ̀gbọ́n màmá ń pa mí bí ọtí o láìpẹ́ bí mo ṣe decide láti introduce ẹ̀ sí family mi nìyẹn lẹ́yìn tí mo mú dọ́dọ̀ mọ́ mi tí mọ́mì bẹ̀rẹ̀ sí ń bá sọ̀rọ̀ lóríṣiríṣi bí rọ̀bà ṣe bẹ̀rẹ̀ sí ń pa gbogbo èèyàn lẹ́rìn nìyẹn. <laughs> ẹ o sísá mi. bros ti fọ́ ní jù ó ti gbọ́ kankan mo sọ pé ẹ kó lọ ṣe movies ni He's too funny. ẹ wo ẹ wo èyí tí fẹ́ sọ yìí ó ṣẹlẹ̀ for real ní church ló ti ṣẹlẹ̀ ní sunday tó kọjá yìí. Ah, sunday tó lọ yìí. sunday tó kọjá yìí. <laughs> pastor and preach ìwọ gbọ́dọ̀ ṣe panṣágà ìwọ gbọ́dọ̀ jalè ìwọ gbọ́dọ̀ ṣe gbá ìwọ gbọ́dọ̀ ṣàwò èmi kẹdẹ rí iwájú pásítọ̀ yẹn gangan mú wá mú wò báyìí ó wù mí lẹ́ẹ̀kan náà pásítọ̀ bá dákẹ́ kí ló dé. ló bá ń wo man kan tó wà lẹ́yìn church yẹn kí ni pásítọ̀ ń wá arákùnrin fún àbúgbà kí la ṣe àbá wọ ọkùnrin náà. ẹ bèrè pé kí ló ń ṣe. kí ló ń ṣe o. ó rọra mú ṣáná láti inú àpò ẹ̀ ó ṣì ó yọ igi ìṣáná kan ló bá ṣáná sí sìgá. Ah, ah, ah, nínú church ẹ̀rù bà mí ó ṣe mí kàyéfì mo lè parọ́ fún ẹ ibi tẹ́rù ti ń bà mí nígbà ọtí tèmi gan-an. ṣé nípa sáà nínú church. nínú church lọ́wọ́. jalo jalo jalo excuse us. ẹ ẹ ẹ ẹ dúró ibùdó ẹ wọn lọ mo mú lọ sínú bedroom yẹn fẹ́ lọ sọ̀rọ̀ tọkọtìyàwó. Ah ah, ah ah ah that's not nice Uh uh. tó mi ngbà tó rí wípé èèyàn ń pa wá lẹ́rìn lọ́wọ́ ìgbà yẹn ló wá mọ̀ pé ń lọ sí bedroom. ẹ má wọrí a padà wá ń sí àkọfẹsárì sọ̀rọ̀ yìí. ó dà ẹ rọgbà kẹ tó wọ bedroom lọ ìwọsán tó fẹ́ jẹ o ṣé kàn ṣe ráìsì àtẹwà fún ẹ. ráìsì àtẹwà oúnjẹ yẹn ni ráìsì àtẹwà iyán gangan òun ló ń jẹ ọkà òun lóògùn àìrí rárá òun la fi ń jẹ̀kọ kẹnu má dilẹ̀ òun ti gúgúrú. ó dáa ó dáa ó dáa kí ló wàá fẹ́ jẹ gan àbí wàá ṣáà jẹun. mọ́mi mo fi ń ṣàwàdà ni ráìsì ẹ̀dá. kò bá má jẹ ni àbọ̀. èèyàn gbọ́dọ̀ ní irun méjì gbọ́dọ̀ àrùn gbà yín. kí ẹ kí wàá dúró súnmọ́ yẹn kí nìyẹn sì ìwọ lọ lọ lọ fẹ́. ẹ má jẹ gúgúrú kìíní kan ìrìn àjẹ bisikíìtì. <laughs> káwọn bá sọ gúgúrú. wà gbogbo èèyàn tó mọ ọ̀rọ̀ gbà mọ́ mi ni wọ́n fẹ́rẹ̀ gan torí àwàdà tó máa ń ṣe bí oṣù mélòó kan tí mo ti introduce ẹ̀ sí family mi bí mọ́mì ṣe rí i pé ìfẹ́ tí mo ní sádérọ̀gbà ó ti pọ̀ ju bó ṣe yẹ lọ nítorí ọ̀rọ̀ ẹni máa ń jẹ lẹ́nu lójoojúmọ́ ní gbogbo ìgbà ó bá mi débi pé tí mo bá fẹ́ pe àbúrò mi kúnlé rọ̀gbà ni mo máa ń pè bí mọ́mì ṣe decide láti gbà mí níyànjú nìyẹn pé kí n ṣe jẹ́jẹ́ kó mi ìfẹ́ má bàa gbé mi lọ. olúwa tó mi. yes mami wọ́n ní ohun àfẹlẹ̀mú kì í bàjẹ́ níta bá fagbára mu kókókó báyìí ló máa ń le bí ojú ẹja pẹ̀lẹ́pẹ̀lẹ́ la rẹwà rìn jẹ́jẹ́ lọ́lọ́ la yàn ah, wo wàhálà tó kóra ẹ sí lórí ọ̀rọ̀ rọ̀gbà yìí ah, ó ti ń pọ̀ ju o ó pọ̀ ju ń tèmi o ìfẹ́ tó o ní sí rọ̀gbà ti le jù ó dẹ̀ jọ iná lójú mi torí ìfẹ́ iná tó rí yẹn a máa jó yìí yìí yìí yìí àmọ́ kò ní pẹ́ kú ó tún jọ ìfẹ́ òjò ah, bó ti wù kí òjò ó rọ̀ kó pẹ́ tó yóò padà dá náà ni ìwọ náà dẹ̀ mọ̀ pé ìfẹ́ afẹ́fẹ́ ló dáa jù torí ojoojúmọ́ ayé láfẹ́fẹ́ ń fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. bò mi kí ló burú ni kí n nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ mi besides ìfẹ́ tí rọ̀gbà ní sí mi mọ́ mi ó pọ̀ ju kan tèmi ní sí lọ. Ah, tómi ó dè dá ẹ lójú wípé rọgbà ẹlẹ́nu dídùn ọlọ́rọ̀ púpọ̀ yẹn nífẹ̀ẹ́ tọkàntọkàn. mo mi rọgbà ò kí n ṣe ọlọ́rọ̀ púpọ̀ ó kọ̀ láìka wàdà ni mo dẹ̀ mọ̀ pé títí láéláé ni rọgbà màmá nífẹ̀ẹ́ mi. Ah. ó dà tómi ǹjẹ́ o rántí pé mo ṣe àwọn àlàyé kan nípa ìfẹ́ fún wa àtòyìn kan. bẹ́ẹ̀ ni mà. ó rántí pé mo ṣàlàyé fún ẹ pé ìfẹ́ oríṣi mẹ́ta ló wà ìjọ rántí ìfẹ́ àkọ́kọ́. ìfẹ́ dábẹ̀yàn kọ. ìfẹ́ kò mú tọwọ́ ẹ̀ wá kò gbà lọ́wọ́ ẹni ni bó bá lè dábẹ̀ máa yá mi ṣán kí wọ́n dẹ̀ máa lọ lébi ìyẹn ni wọ́n ń pè nífẹ̀ẹ́ dábẹ̀yàn kọ. kí ni ìfẹ́ kejì. ìfẹ́ nítorí mo nífẹ̀ẹ́ nítorí pé o lówó lọ́wọ́ mo nífẹ̀ẹ́ nítorí pé o lẹ́wà mo nífẹ̀ẹ́ nítorí pé o wá láti ilé ọlọ́lá ọlọ́lá tómi ìfẹ́ tí rọ̀gbà ní sí ẹ yìí ó mà jọ ìfẹ́ nítorí lójú mi. no no mọ́mi mo disagree ìfẹ́ kẹta tẹ sọ fún wa ìfẹ́ síbẹ̀síbẹ̀ ó ní rọ̀gbà ní sí mi bí mo lówó lọ́wọ́ bí mi ò lówó lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ó nífẹ̀ẹ́ mi bí mo lẹ́wà tí mi ò wá lẹ́wà mọ́ of course ó nífẹ̀ẹ́ mi mo lẹ́bi ọlọ́lá mi ò lẹ́bi ọlọ́lá síbẹ̀síbẹ̀ rọ̀gbà màmá nífẹ̀ẹ́ mi ni mọ́ mi. ìfẹ́ síbẹ̀síbẹ̀ ni rọ̀gbà ní sí ẹ. bẹ́ẹ̀ ni. Hmm. ó dáa náà tómi wàá wá ṣe nǹkan kan fún mi wàá wá bí rọ̀gbà léèrè nípa ọ̀rọ̀ ilé tó ṣàlàyé fún mi pé ó ń ṣe síbàdàn bí léèrè ibi tó bá dé tómi tèmi mà yé mi gbogbo tí mò ń sọ yìí ìwọ náà mọ̀ wípé látìgbà tí bàbá yín ti kú tó ti dà yín sílẹ̀ fún mi kò sí ẹnìkan kan àfọlọ́run ọba gbogbo àwọn mọ̀lẹ́bí bàbá yín ewu la rí gbogbo wọn dà wánù bí omi ìṣànwọ́ ni àdágbé àdáfà ni mo ṣe tẹ́ fi dé ibi tẹ́ dé dúró yìí ò kì ṣọmọdé o ọlọ́run àfihàn mọ̀nà. ni mo bá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni ilé tó gbowó ẹ̀ lọ́wọ́ mi ni rògbà bá fárígá pé mi ò nígbàgbọ́ nínú àlísọ yẹ ká lè mọ nǹkan tá à ń náwó sí mi ò mí ìnà ẹni hà ọ̀nà o. kàtìkàtì ò ló ń bá mi sọ bí ọmọ kó lọ́wọ́ adé sí ẹ o ò trust mi ló ń bá mi sọ yẹn torí mo gba owó lọ́wọ́ ẹ láti fi kọ́lé o ò bá lọ sí tv station kó lọ polówó mi pé rògbà gbó lọ́wọ́ láti fi kọ́lé ẹbí ẹ kọ́ ẹbí mi ni àrò ọgbà ọ̀rọ̀ ò lè bó ṣe tèké e yìí kò lè tó yìí. ṣe gbọ́ ká níwọ̀n ló di òkè mu kí ọ̀run má lulẹ̀ àkùdẹ kàtó mo ti sọ òun sì regun fẹmi torí yá mi lówó títí mo kọnu sẹ́gbọ́n fẹ́fẹ́ mo rí pé ó dá lọ́mọ nì aṣọ tí ń ra ó ti ń rùn. rọgbà irú kí ló ń sọ yìí ah àṣeré èèyàn tó jẹ́ ni ó máa disappoint mi ah, rọgbà. irú èèyàn tí mi jẹ́ ah, rọgbà lẹ́nu ẹ̀. bí bọ́ba sọ̀yàn ta ni kó sọ̀yàn àfọ̀bá ṣe ń fìyà jọba nìyẹn kí ni ká ti gbọ́ pé àgbọ́kànlé ẹni ló tún ń pa ní lébi ṣùgbọ́n ohun tó pa mí lẹ́kún náà ló padà rẹ̀ mí lẹ́kún ó ní kí n má bínú pé àṣìṣe ni. lẹ́yìn bíi oṣù mélòó kan mo lóyún mo dẹ̀ sọ fún rọ̀gbà inú ẹ̀ dùn gan-an a celebrate. O ti fún mi. yes. ṣé pé gbogbo kìràkìtà mi ti. ṣé pé mi náà máa ní signboard. yes. máa ní ọmọ kékeré. yes. ló màmá. wá sọ fún mi pé àsìkò yẹn gan lòun nìdí láti já amọ́lé tó òun kọ́ nìbàdàn ó lóun ní ìdówó láti fi parí ilé náà torí pé òun ò ní fẹ́ kó jẹ́ pé inú ilé wa mo bímọ sí i mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní èlò ló need ó ní two point five million naira èmi ò dẹ̀ ní tó yẹn lọ́wọ́ so mo lọ bá mọ́mì mo lo etí oríṣiríṣi fún mọ́mì wọ́n fún mi lówó náà bọ́ mi ò sọ fún wọn pé rọ̀gbà mo fẹ́ fún wọn torí tí mo bá sọ fún wọn wọn ò ní fún mi. lẹ́yìn tí mo kówó tó lóun fẹ́ fi parí ilé fún bí mo ṣe rí eégún tó ń jọ́ lákìtàn mọ́ nìyẹn mo wá délé tó ń gbé ó ti kó kúrò ń bẹ́ẹ̀ mo wá títí oyún fi pé oṣù mẹ́jọ mọ́ mi lára mi ò rẹ́ni tí mo lóyún fún. Hmm. mo rántí bí rọ̀gbà ṣe fi mí wé ìgbé ó ní ìkarahun lòun ó ní ikú nìkan ló lè ya ìgbé àti karahun ó ní èékánná ọwọ́ mi lòun jẹ́ pé òun ò ní fi mí sílẹ̀ láéláé. lọ́jọ́ kan mo tú ilé títí mo fi rí address tó lóun kọ́lé sí nìbàdàn bí mo ṣe wá lọ nìyẹn. kò dá rọgbà tó dúdú báyìí onírùngbọ̀n ah! olórí burúkú èèyàn lẹ́dá kan ìgbà tó kọ́kọ́ wá gba rúùmù kan sí bíbá yìí a rò pé èèyàn gidi ni. ẹ ibi báyìí ló sọ pé òun gbé. ibi náà ni èrúùmù náà gbà ní bọ́ọ̀sì kọta. èrúùmù àbí kílẹ̀ wí. ẹ èrúùmù ni ẹ̀rìṣàjẹ́bù làǹpù kan báyìí ni wọ́n wà nínú ilé wọn àti mátírẹ́sì tó fi ń sùn nígbà tó wá bíbá yìí wọ́n ní kọ́ńtíráàtì kan ló gbà wọn wá síbàdàn báwọn ò ní pẹ́ padà sábùjá wọn ò sọ fẹ́ nìkan kan tàbí kẹ́rù wọn tàbí sá lọ. rọgbà ni ó dúdú báyìí. kódà ọmọbìnrin kan bẹ nínú ilé wa ń bì tí wọ́n ti sọ kí sọ ń bọ lọ fún sẹbi ẹ sẹlíà sẹlíà wá ń bí wá ń bí wá ń bí wá wòran sẹlíà ẹ bọ̀dá rọgbà àbí kílẹ̀ ẹ pé òun àwọn náà ń wá. àǹtí abẹ́ ti bá a rí wọn ni. ṣé òun ló fún yín lóyún ni. bẹ́ẹ̀ ni. ẹ rí àwọn náà fún kinní tẹ́ ẹ rí ní ikùn rẹ̀ o rọ̀gbà ló fún yín lóyún. bẹ́ẹ̀ni àǹtí ẹ jọ̀ọ́ ẹ fún mi nọ́mbà yín tó bá jẹ́ ìyìnlẹ̀ kọ́kọ́ rí wọn kẹ́ rán ni sí wa tó bá dẹ̀ já wà lá kọ́kọ́ rí wọn a máa pè yín àǹtí ẹ jọ̀ọ́ tí yóò ní bàjẹ́ ẹ má wọrí màá màá pè àwọn kan tí bá mọ̀ ẹ má wọrí. ẹ tẹ bá ti bá wa rí kẹ́ẹ̀kan sí àjọ á so mọ́lẹ̀ bí ẹran báyìí ni àníjí ọ lọ lórí burúkú ìwọ náà tí wọ́n ní okiri ata lọ tó sáré mọ́ ya wọlé ìbòdà rọ̀gbà. ó wá kì tán sí ọ̀sẹ̀ ọ̀rọ̀ máa ń káàkiri oṣù. ẹ sì lọ́jọ́. Ah, ayé mi ti bàjẹ́ ah, rọ̀gbà ẹ dùnà àǹtí mi ẹ rọra náà ẹ má fẹ́ kú ṣera yín léṣe ẹ ẹ ti ẹ wo sí condition tẹ wà ẹ jọ náà ẹ. olórí burúkú ni bọ̀dá yẹn nígbà tẹnu ẹ ti dùn ládùjù ni mo ti mọ̀ pé ọ̀gá ni kò ní pẹ́ change colour. rọ̀gà tómi tómi tómi tómi. wá tó ni. àríkẹ́ ó ẹkún ìpọ̀ o èmi ò fẹ́ kó o fi ẹkún ṣe rẹ̀ léṣe o hm. mo fẹ́ kí kinní kan yí ẹ sórí ohunkóhun tẹ́dà ó fi pìtàn nílé ayé yìí ilé ayé yìí náà ló ti ń bà ìkanrú ẹ̀ ló ṣẹlẹ̀ yìí ìtàn ni wàá fi pa jọ ọkọ mi wò mí àdúrà ni mo fẹ́ kó jẹ́ ká máa gbà kọ́lọ́run sọ ẹ̀ láyọ̀ àtàlàfíà sórí oyún náà tó bá bì tán wò mí máa ṣe ìyá fún bẹ́ẹ̀ ni màá dẹ̀ ṣe bàbá fún mo dẹ̀ promise ẹ pé gbogbo wa nínú ilé yìí a ní kínú ẹ̀ bàjẹ́ fún ìṣẹ́jú kan ọjọ́ ẹ̀ mo mọ̀ pé tí ọba dáràn ló máa mọ bóun ṣètò mo ríra mi lọ́jọ́ yẹn láì wò mìíràn ọpọlọ mi jábọ́ sínú omi gbígbóná mo wá mọ̀ pé omi ayé pé méjì ọjọ́ ẹ̀ mo wo fíìmù kò sífẹ̀ẹ́ mọ́ ṣé gbogbo ìgbà tí rọ̀gbà ń tọ̀ mí jẹ fíìmù bíi ìfẹ́ dára ìfẹ́ òtítọ́ ìfẹ́ dùn ni mò ń wò alẹ́ ọjọ́ yẹn ni mo wo fíìmù pé ìfẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ́mì mi àtàwọn àbúrò mi wọn ò jẹ́ kí n mà lá pé mo bímọ títí tọmọ mi fi dàgbà wọn ṣe jẹ́ kí n ní feelings pé mi mo bínú mi dùn torí àwọn náà ń tọ́jú ẹ̀ àwọn náà ń bá ṣeré òun fúnra ẹ̀ tún jáláwà dàbí bàbá ẹ̀. ṣe wá rí i pé ó ṣe mí rí ládìí ẹ fi ń sá fáwọ̀dì. anytime tí mo bá rántí pé bàbá ọmọ mi ti sá lọ inú mi ò kí ń dùn. Ah, ọkùnrin ò dáa o ẹni tí mo gbọ́kànlé pé tí mo bá fọ́ lójú kò lè tàn mí jẹ mo wá díjú lásán ó ń pe àfin lóyìnbó fún mi ọkùnrin. ẹ wò ẹ wò ọkùnrin yàtọ̀ sọkùnrin ẹ wò káwa yìí bí ó ṣe dọ́gba ni wàwa ò dọ́gba. irọ́ níjọ́ mi ní gbogbo ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrá o tí mo bá rọ́kùnrin tí mo rí ejò ọkùnrin wa kọ́kọ́ try my own story too. My wife was a rare gift from God. Ibikíbi tí àyànfẹ́ mi bá wà léni, ilẹ̀ rere ni. Nígbà tí èmi àti Yẹmi fi wà, ẹnikẹ́ni tó bá ń wá iyọ̀ kó má wulẹ̀ ṣe wàhálà. Ilé mi dùn, ó yọ̀ lọ ọjọ́ má lè gbàgbé lọ́jọ́ tí mò ń sọ yìí ṣé bí wọ́n ní ọjọ́ téèyàn bá máa sọnù gágágá lára máa yá ńjọ́ náà inú mi dùn yàtọ̀ lọ́jọ́ yìí mo bá ní èmi àti ọmọ mi kíkẹ́ la máa dáná la bá gbéra a lọ sọ́jà nígbà tá a máa fi dé látọjà. Salau salam salam salam salam kí ló ṣe ló ṣẹlẹ̀ àwọn tani jẹ́mi náà jẹ́mi àwọn tún mi lẹ o ìwà rẹ rẹ o àwọn tún mi lẹ jẹ́mi báyé ṣe dayọ̀ ayé mi mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò mẹ tó ṣiṣẹ́ yẹn àti ìdí tí wọ́n fi ṣe é. ṣe ṣọ́n pé irun tẹ́ ń bá mi ṣe yìí fine. Ah, kí ló mi o fi pé màá ṣerun tí ò fine fún ẹ. ẹ pẹ̀lẹ́ mọ́ mi. ẹ pẹ̀lẹ́ mọ́ mi. ẹ tí lògùn kọ yín ẹ bá wọn ṣèkò ògùn yẹn dáadáa kó má lọ dàbí ọ̀rọ̀ dọ́bẹ̀ o. Ah, ìwọ tún ni dọ́bẹ̀ báyìí. ọmọkùnrin báyìí ló ń jẹ́ dọ́bẹ̀ ò ní kíláàsì wa nítorí pé ó gọ̀ níjọ́ kan báyìí ààrẹ ọmọ yẹn ò yá wọ́n á ṣẹ̀ lẹ́tà wa kan pé ká lọ kílé Hmm. ìgbà tá a délé ẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ fún wa ìgbà tá a rí ọmọ tá a rẹ̀ òyà tó ń fò sókè. ẹ ẹ kí wàá ní ìtumọ̀ yẹn. ó gbàgbé láti ṣèkò oògùn olómi tó lò. wọ́n ń pín ṣèkà rẹ̀ tó ń bá ṣe ìlú mi dùn. ẹnu ẹ ó pẹ̀lẹ́ mú mi. ikọ́ gẹ̀dùn ìgbẹ́jọ. wíṣẹ́. ṣáà máa ń fèmí páàkì jókòó ẹ̀jọ̀ kan ṣó gbọ́ mi. ẹ ká sọ. ẹ ká sọ ẹjọ àǹtí tómi ni. Ah, bíóyè báwo ni káàbọ̀ mọ́mí ẹ̀mí tọ̀rẹ́ mi bíóyè lórúkọ ẹ̀ eh, he is also a JC member orí fóòmù tó ń gbára yín ìyá o ìdè ló máa wá chẹ́kì. ẹ mà ṣe o ẹ kú àbẹ̀wò mo dúpẹ́ o. ẹ pẹ̀lẹ́ mà báwo lára yín sìn. a dúpẹ́. ọlọ́run mi lára yá ṣé ń lọ àwọn obìnrin ṣá ẹ pẹ̀lẹ́ ẹ má bínú sí mi ẹ bá mi mánéjì rẹ. Oh. Ah, ah, ah, ẹ ṣe o thank you. inú mi dùn kọ́ nìyí. inú mi dùn náà ni ó yẹ kó àgbẹ̀ sàn kọ. hello dìde dìde fine girl. ẹ eh, sọ kí ni ká wọ́n fa ẹ. o tẹ̀ nígbà tí a lọ ẹ pẹ̀lẹ́ wà. Àṣàkẹ́ <laughs> ọkọ mi ọmọ ìwà ni ọmọ ìwájú wà lọ ìwà lẹ́wẹ̀ ọmọ èèyàn láyé ọmọ bó o lẹ́wà bó o níwà ta ni ó wàá fi ní tán ẹ rere ilé ọkọ mi. ilé ẹ̀yin náà ni ẹ̀yin lẹ́mu òòsà níwà bẹ́ẹ̀ bá ṣe ń sìn tó bẹ́ẹ̀ náà ni ó sì máa gbè yín òsè ó gbé ọ lẹ́kọ̀ọ́ mi. thank you. ẹ mọ́mí mo láìkì ibi tí oríkìlẹ̀ wa parí sí yẹn òrìṣà ni wà. bẹ́ẹ̀ ni bó bá ṣe ń sìn tó bẹ́ẹ̀ náà ni ó ṣe máa ṣe dáadáa sí ẹ tó ìwà ṣe pàtàkì. Ah á jẹ́ pé àwọn Yorùbá ń sọ̀rọ̀ o. Ah, sọ̀rọ̀ jinlẹ̀ gan-an ah, òyìnbó náà sọ pé wọ́n ní your attitude determines your altitude in life. akínní túmọ̀ yìí. ah wọ́n ní ìwà èèyàn ló máa sọ bí èèyàn ṣe máa ga tó láyé. Hmm, òótọ́ ni wọn ò purọ́ rárá ẹ̀yìn bí ó yẹ má wàá já fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ méjì pàtàkì ni mo wá bẹ́ẹ̀ sọ. ṣé kò sí wàhálà mọ́. adáadáa ló wà nínú abidi àkọ́kọ́ mo fẹ́ kí kíkẹ́ lọ́mọ kó lọ́ọ́ máa bá mi gbé hmm, àdásùn àdájí àdá nìkan gbé inú ilé jẹ́jẹ́ ó mà yára pààyàn ju àrùn aids lọ. ẹ jọ torí Ọlọ́run ọlọ́run mo fi bẹ̀yìn ẹ má lọ síbẹ̀ yẹn rárá ẹ mọ̀ pé kíkẹ́ ni mo fi ń ṣe mọ́rọ́ kejì ẹ jọ àtìgbà tí yẹ ẹ ti lọ síbi tí ọlọ́run ti ní kó lọ mi ò. kíkẹ́ lọmọ yìí èmi máa mélé lọ sọ́dọ̀ mi ṣó wáá rí mọ́rọ́ kejì tó ń sọ yẹn lọ́wọ́ mọ́rọ́ kejì mi hmm, nítorí wípé ọlọ́mọ kan ni ó dàbí elétí kan tí ò gbọ́dọ̀ máa ṣoge jáde ni bí ó yè má lọ wá ìyàwó mi fẹ́. kájíjọ máa gbé. <laughs> mi ò láìbẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀ẹ́dẹ̀ wá jẹun yín ní dáìní. ebi ò pa mí. ẹjọ ẹ tẹ wá lọ jẹ díẹ̀ kẹlẹ lóògùn yín. àwọn àti ń jáde. ẹ wọ ẹ bá mi bá mú mi sọ̀rọ̀ wọn ò tí ì jẹun wọn wọn ò dẹ̀ sí lóògùn látẹ̀ nǹkan. ẹ gbọ́ mọ́ mi ó yá ẹ dìde kí wàá lọ jẹun yín bó tiẹ̀ ṣe díẹ̀ kẹfì rú mi. má má dá lóhùn jàre mo fẹ́ kó ṣe díẹ̀ sí ni má jẹ́ ẹ̀. tí ẹ bá ti relax díẹ̀ kẹ lọ jẹun yín kí èmi àti inú mi dùn tó padà dé kẹ́ make sure pé ẹ ti feel better jù báyìí lọ ṣẹ́gbọ́. ẹ má pẹ́. <laughs> ó ga jù èyí wà lẹ́ni ò nǹkan I can't just believe my eyes. Ah. Tómi. Yes. Inú ẹ máa dùn gan lénìí. Mm-hmm. Ah, àti pé aṣọ tó wọ̀ jáde ńlé láàárọ̀ kọ́ ló wọ̀ padà yìí. in fact wọ́n tún ti change bàtà ẹsẹ̀ wọn. àti irun orí wọn. <laughs> well gbogbo ẹ̀lẹ́ ti rí yẹn bí òye ló gbé mi jáde léni ó kọ́kọ́ gbé mi lọ salon mo lọ ṣe irun mi then ó gbé mi lọ shop ah i had fun today mọ́ mi inú mi dùn yàtọ̀ léni. <laughs> ẹ ẹ nídìí láti sọyẹn fún wa àrùn ojú ni. bẹ́ẹ̀ ni eh, ọlọ́run mà ṣeun o ọlọ́run mà dúpẹ́ lọ́wọ́ ẹ o tó tún jẹ́ ká rí ìdùnnú àti ayọ̀ nínú ayé tó mi lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ ọlọ́run o ò wá rí ìwọ ọmọkùnrin bí ó yè yìí mo gbà ládùúrà fún ibikíbi tó o bá wà ìwọ náà ò ní rí bànújẹ́ láyé ayọ̀ tiẹ̀ náà ò ní dòbù. àmín. àmọ́ ohun tó mi ṣé kìí ṣe pé ẹ̀yin méjèèjì ti. ó ó ó òjò bẹ́ẹ̀. <laughs> ó dáa náà kò sí ní tó burú ń bẹ̀ àmọ́ o mo fẹ́ kó fọgbọ́n ṣe o nítorí pé ọmọ tí ìtàkùn bá gbé ṣubú tó dà lágbónú lẹ́ẹ̀mejì irú ọmọ bẹ́ẹ̀ ò gbọ́n o yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní pàálẹ̀ ní pàálọ́la bójú ọ̀hún ò bá fọ́ rabaraba ní í dà kò jẹ́ bó ṣe jẹ́ o ọlọ́run á fi ẹ́ mọ̀nà àmì jésù ẹ ṣe mà. àwa la kí n pé ẹ káàbọ̀ àdẹ tó sọ pé ó dàbọ̀. bó ló dà o. èmi àti ẹ ń ṣe fàájì lọ <laughs> okay my darling have fun. all right baby mommy. baby bring something for me o. má pẹ̀lú ọmọ wa ni o. òyìn <laughs> kan mo ti rọkùnrin láyé mi tí bí ó yẹ yìí yàtọ̀ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ṣé ti wà ní àbẹ̀wò the guy is too much mm. ṣé ti kẹ́ ẹ̀ ni wọ́n ti sọ ọmọ my darling is so caring. oh my god ẹ wá dúró because ẹ ń paint bọ̀bọ̀ ẹ̀ ń sìn bíi pé mr perfect ni mo dẹ̀ mọ̀ pé there is no perfect man ó wà caring um, ọ̀nìwà the third one is it romantic. Ah! Oh my Forget God. it. Are ah, serious? Ibi tí Bẹ́lí ni ti score hundred percent. Ṣori, ah. but weak point to bring Lomo. He knows my G-spot, ah. the right place to touch. Oh. Ah. Uh, uh, Wo orí ló máa parun lọ́rẹ̀ mi àti Bíóyè. Uh, um, ó ti tó, ó ti tó, ó ti tó. Ẹ má di etí mi, mo fẹ́ sùn èmi gan dream about my darling Bíóyè gbogbo romance kisses and. Okay. Oh, God. See you tomorrow. Oh, dàbọ̀. I'm in love. Hey, <laughs> Ẹ ṣe èmi gan, èmi gan dream about nothing. tó lóun ò róbìnrin èèkì ló ṣe àyànfẹ́ mi lé téńté bí àṣẹ̀ṣẹ̀ yọ oòrùn tó ń fògbólúwa hàn béèyàn bá ṣe rí là ṣàpèjúwe ẹ̀ tómi olójú wáṣíwáṣí eléyín funfun tó ń dá mi lọ́rùn kò dúdú jù kò pupa jù kò kúrú bẹ́ẹ̀ ni ò ga kì í ṣẹni sísanra. Si bẹ́ẹ̀ ni kì í ṣọ̀pẹ́ lẹ́ńgẹ́ kò dìgbà tó bá faṣọ sára tàbí kó kàtíkè sọ́rùn ká tó mọ̀ pé ọmọ rẹ̀ wà ọmọ ti lẹ́wà tẹ́lẹ̀ ní tómi ẹwà ojú ohun kékeré ẹwà ọkàn ohun àtàtà lóòótọ́ kò sí béèyàn ṣe lè lẹ́wà tó tí kò ní sẹ́ni tó lẹ́wà jùlọ ṣùgbọ́n kínní yìí dáa ó yàtọ̀ sí kíní ìhùn mi àwọn òfin ní bọ̀rẹ́ jẹ́ èèyàn kì í da títí kó má kù síbì kan ohun ẹ bá rí ẹ wí Tómilọ́lá da ojú ègbìn lọ. kì í ṣẹjọ́ ẹni tó jàmàlà tí ò dáwọ́ dúró èèyàn tó fẹ̀gùn sí ṣe nọ́mọ̀ ni ò ṣeun re kì í ṣẹjọ́ èmi náà tí mo fẹ́ràn bí òye ẹjọ́ bí òye tó dá lọ́mọ ọkùnrin ni ọmọge aláwo wọkọ mi títí kò mọ̀gbà tó fẹsẹ̀ kọ tó dágbà tọ́ngọ̀ràn nù bí ó yè lẹ́wà ó tún níwà rere adániwáyé mú tiẹ̀ gbọ́ lọ́jọ́ tíṣẹ́ òkun wọ́ àdọ́gbàdélé àfidúdú wo ni abaṣọ déédéé ara. bó máa ráyé bá fẹ́ kọ́ má lọ pákí bó sì wo èèyàn kó má gbin ẹ̀pà bí mo bá ti rí adùn máa dùn mí ebi ò lè pa mí ohun ẹ bá rí ẹ wí àbíòye ló rẹwà jù nínú gbogbo ọkùnrin. bó bá jọ bí àsọdùn létí ẹ rántí pé tẹnitẹni àkìtàn ló làkìsà ọlọ́run ló lẹ̀mí mi ọkọ mi olówó orí mi àbíòye mi òun ló ní gbogbo ara mi. ọ̀rọ̀ ìfẹ́ lẹ́rìí wọ́kọ̀wọ́kọ̀ pàdé wáyàwáyà wọ́n jí fúnra wọn pẹ́kí pẹ́kí pẹ́kí ṣe pẹ́kí o. ti wá rí i pé èyí tó jẹ ọkùnrin lọ ni mo ti fún ẹ bíbá èyí tó kó sí jákẹ́tì mi tó bẹ̀rẹ̀ fi ń ṣe bí ọkùnrin yẹn eh. ṣe pé mo jù á lọ bí ọ. òótọ́ ni no you are hot Thank you. but come to think of it tó bá jóbìnrin o máa fa nǹkan o. really. mo kàn ń wọ inú dírẹ́sì mi lẹ́ẹ̀kan yẹn tó wá ń shake back side ẹ̀ báyìí tó ń ṣe. ẹ ẹ in actual sense ṣé gbogbo figures yẹn dáàdì mi ni mo fi jọ. Ah, àwọn obìnrin máa ń rush wọn ni. Eh. Ah, but èmi gbàdúrà pé obìnrin rush mi. Eh. I'm for you alone. Bẹ̀lẹ̀, <laughs> ṣé kí n fi ọ̀lẹ̀ kó sún mọ́ ọmọ kó tẹ̀lé? O ò fẹ́ sùn? Yóò dáa. so sorry. kí ló ro you are so carried away kí ló ro. ẹ fẹ́ mọ̀. yeah mo fẹ́ mọ̀. tí máa sọ nǹkan tí mo rò máa surprising. kí ló ń ro. ẹ̀yin gan-an ni mo ń ronú gbà. ah bí báwo. <laughs> ẹ mọ nǹkan àtìgbà tẹ́ ti wọnú life ẹ̀gbọ́n mi she's been happy all over again. oh. and um, I'm happy without you. Um, she's very lucky to have a, um, a man as handsome as you. Oh, thank you very much. I'm not in luck láti ní somebody as beautiful as your sister. <laughs> Um, ṣé wàá lókè? Oh, of course, on Jordan. Ibo ló wá dà? Um, it's weekend. Eh! <laughs> Let's catch one. It's alright, catch one, yeah? Okay. ti lọ jáde lọ ṣọ́ọ̀ṣì ni. Mm. ah ọjọ́ ti lọ lẹ́ka lọ́jọ́ ọ̀run tó kù ẹ bá mi bú. ah wo ológun apá kì í ṣàárọ̀ o. dúpẹ́ lọ́wọ́ ẹ fún àdúrótì tó fún mi nígbà òkú màmá tó mi. Ah, ah. Ah, ó ṣe yàn ó náwó ó nọra ó ṣe wàhálà tó pọ̀ gan-an mo appreciate ẹ ọlọ́run ní yà wá. àmín ẹ á dẹ̀ ní fi rú ẹgbà fún mi. àmín àmín ó ṣe yàn thank you very much. ẹ ẹ Abíọ́yè o ní láti dúpẹ́ lọ́wọ́ mi. i mean kí la wà fúnra wa fún we are friends a dẹ̀ ní láti ràn án lọ́wọ́ nǹkan tiẹ̀ tèmi ni tómi náà wá ń ah sweetheart mi wà ń bẹ̀ o wọ́n ti ń jà rànù díẹ̀díẹ̀. ọmọ olóòkú. òun <laughs> nìyẹn o. ọ̀rẹ́ mi ṣó rí ìrí téèyàn bá rí ọjà iná ẹ̀ ló máa ná yes ìrí tí èmi rí tó mi mo rí nírì ọmọ gidi ọmọ tó níwà ọmọlúàbí torí náà o ní láti tọ́jú ẹ̀ dáadáa ṣé o mọ̀ pé kò lẹ́lòmíì mọ́ àfiwọ́ àfọlọ́hún jọ torí ọlọ́run rẹ mi one more thing má wàá jẹ́ kó pẹ́ tá a máa fi pè ní Mrs. Abioye. àmì o àmì o àmú wish gan. all right. Eh, but um, all things being equal ohun wa ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. àmì àmì àmì àṣeṣe. kán lọ sinmi ni ṣó ti gbọ́ in fact ó yẹ ká máa dúpẹ́ ni nítorí pé ẹlẹ́yìn ò ṣáájú wọn the only thing tó kàn wá ń bẹ̀ ni pé a máa miss wọn ṣó jẹ́ kí n sọ kíní kan fún ẹ ibi táwọn àgbàlagbà máa ń lọ ibẹ̀ ni grandma ń lọ and let me surprise you táwa náà bá ti dàgbà dáadáa a máa lọ bá grandma mi tán wa. ẹ ẹ so. Ah, ah. ṣé mo máa ń parọ́ fún ẹ ni mi kì parọ́ fún ẹ náà. Are you not happy? <laughs> Good girl. Where's my mommy? Wanele. Okay. ṣọ́fí mi ò láìbẹ̀ ṣe ṣe ṣe ah, ah. àwọn tí ẹ ká máa console ọmọ yẹn ẹ mọ̀ pé mood affect ọmọ ni. Eh? ẹ wọ ẹ jọ náà ẹ try cheer up Eh? ṣe máa cheer up. mo ti wá. I promise. Ó yẹ jẹ́ ká Bye. Máa Bye. Máa bá ẹ. Bye. ṣọ́. Máa bá ẹ. you like it? Yeah. That's good. Bírí, She chocolate store for my yìí ti wò pọ̀ jù báyìí? Kí ló wá pọ̀ ẹ́? Fi bàbá àtọmọ father and daughter, ẹ má bínú. Inú mi dùn. Make sure you finish this in a day. Okay. Okay? Tó bá dẹ̀ ti just tell me. Okay. Yeah, cool. Kò lọ bá ọkùnrin kúnlé ní living room. Okay. Ṣé láì more. That's right, Delta. Mm. Come, come, come, come, give me a pet for that. Mm-hmm. Thank you, darling. yep. Oku kù èmi àti ẹnìkan. o torí kó lè kó èmi àti ẹnìkan ló ṣe lè mi síta. of course. Uh, well, right. come on get down. <laughs> Ah. Oh. I'm so sorry. No, it's okay. Kele tó disturb love Uncle Bioye Muwari, She ẹ fi pé one-sided báyìí? Ah, bow. She inu mi dùn nìkan deserve chocolate? Oh, má bínú torí ọlọ́run. Um, Chinese ni màá gbẹ̀yìn lọ jẹ. Ẹ ṣọ́. Yà. <laughs> Mo is a Big sis, wọ́n ló wà lẹ́nu ilẹ̀kùn. Ah. oyin kan. ẹ kalẹ̀. ibo ló ti ń bọ̀ àti ibo ló ń lọ tó múra báyìí. àtìlé ibi ìbànú ọdẹ mò ń bọ̀. ilé ló ti ń bọ̀ ló múra báyìí. ṣé tómi ò sí lẹ́kọ̀ọ́ tó kùn lé ni. Ah, ó wà lè. ah no ìmúra ẹ ti pọ̀ ah you don't dress like this. Um, okay. I'll correct it. Ibolo ló Ibolo lọ? Ibo ló wá lọ? Oyin kan. Oyin kan. Akóbágá Fáráò, èlé ṣùgá Fáráò. Oyin kan. Kí ló ṣe náà? Mo ń bí ẹ pé báwo ló ṣe múra wá mi báyìí báyìí. Ó dá mi lóhùn, ó ń straight to my bedroom. Is there something wrong with your head? Akóbágá Fáráò.

last time tí mo wá sọ́fíìsì yìí kó tó di pé mọ̀mùsí kú ẹ fi bínú lé mi jáde gbogbo body language, tí mo mọ̀ ó ní mo ti fi bá yín sọ̀rọ̀ ẹ ẹ wo àǹtí mi ti ròyìn yín gan-an she said you're romantic she said you are caring ẹ wo ilé tó pa bambari ẹ ni pé she said you are she, she said you're hot in bed. She said you're hot in bed. Yẹn gangan gangan ló prompt actions mi Please, I beg of you. Ẹ kàn ṣe ẹ kàn ẹ feel nǹkan táǹtì mi máa ń feel. Mi sọ pé ká máa ṣe lọ́n But um, at least just give me a chance. Just one chance. Kí n feel nǹkan tẹ́gbọ̀n mi máa ń feel. Sherry even if it is once mi ò mind ẹ wo tẹ ẹ bá wá fún mi ní chance yẹn mọ́ rárá láyé láyé mi ò ní mind ẹ eh, please. wọ́n máa fẹ́ tẹ́ níbọ̀ mi lẹ́nu kẹ́. <laughs> okay no problem i won't rush you but i'm waiting. waiting for what? dúró fún kíni? ah look Oyinkan. i'm not a man like that Me, kì í ṣe ọkùnrin bẹ́ẹ̀ <laughs> i'm very loyal to your sister and i love her so dearly ṣó ti gbọ́ gbogbo nonsense tó ń dánwò yìí ti bá report ẹ fáǹtì ẹ kò ní tẹ̀kẹ̀ kò ní tẹ̀kẹ̀ láti o kí n tó padà dé má jẹ́ kí n bá ẹnu bedroom yìí idiot. okay. tó mi ó máa ń sọ movement ẹ̀ fún mi ó sọ fún mi. kí n máa sọ fún ẹ kí mò ń bọ̀ wá sílé ẹ̀ actually no first surprise mo fẹ́ gbé lọ jẹ dinner so meet me upstairs darling. ẹ tó mi. kí ló ṣe tó wá so jíjù ṣó fẹ́ kí n wá sílé ẹ ni. come on meet me upstairs. tó mi. àkóbá fara hàn èlé ṣùgbọ́n fara hàn bó bá ga fara o Ready. Tommy! Tommy! Tommy! Are you crazy? Tommy! tóun gan bá débẹ̀ a máa ṣàlàyé rẹ̀. ṣàlàyé ṣé lè lálàyé kan lẹ́nu tó máa ṣe tán fi nípa ni ah, ìwọ instead kó dúró lóko adégbà yẹ jẹ́jẹ́ àfìgbà tó lọ sóko adégbìtẹ̀ ìwọ tó yẹ kí gbogbo wa like táǹtì mi ń bí ẹ gẹ́gẹ́ ah, àṣebóṣe ń fẹ́ àbúrò bẹ́ẹ̀ náà ló ń fẹ́ gbọ̀n wo ìyá tó máa jẹ ìyá máa jẹ ájù tí júdásì lọ. ẹ̀yin ẹ má wọrí ẹjọ́ ti wà wájú wa ọ̀rẹ́dì ẹ̀yẹn ṣáàdì fún wa láàyè láti ṣiṣẹ́ wa officer take him away. ẹ eh, move move. Eh, èmi kọ́ ni mo pò kan o èmi kọ́ ni mo pa àjọ tó yọ ọlọ́ọ̀ má jẹ́ kọ́ pa mí. ìwọ fẹ́ kú ó fẹ́ kú eh, kí ni ìyàtọ̀ nu kú àtọ̀hún ṣebí wàá kọ́ sùn òní jímọ́ ni ó dẹ̀ lè pariwo ò fẹ́ kú ẹ wo ẹ ipo ọlọ́run ní dẹ̀bi irú ṣe rí ọmọkùnrin tó lọ ń sìn ẹ wo ó ti dorí ẹbí wa kò dó báyìí ẹ má jẹ́ kó lọ láì jẹ̀yà ẹ jẹ́ kóun náà fojú winá ẹ jọ. ṣe rí monday ni first hearing tó bá ti di jọ monday ẹ̀yin pẹ̀lẹ́ ẹ̀gbọ́n yín ẹ̀mí ìfẹ́ pẹ́ pàdé wa ẹ fi gbogbo ẹ lẹ̀. ní court. bẹ́ẹ̀ni. ọlọ́run àjò dà fún ẹ ṣé gan. thank you. ẹ wò mo appreciate ẹ gan kí ni gan kí ni mo ṣe ká. shut up mo sọ fún ẹ ò ní gbọ́ ni mo sọ fún ẹ pé nǹkan tá a bá fi tẹ́ àgbàlagbà bá fi ju ọmọdé lọ inú ẹ ló ń gbé àsìkò yẹ tiwa tó báyìí wàá jẹ wàá jẹ ju apẹ lẹ́wọ̀n ju ọ̀bọ lọ ọfíìsì kílẹ̀ dúró de ajá mú lọ́jọ́. ó ti tó ogún ọdún tí wọ́n ti ń lọ lónìí gangan ló ti tọ́ bá wàá fẹnu fẹ́ràn bí abẹ́ẹ̀bẹ́ ẹ wá wáyé onírọ́. appearances. May it please your lordship, Olúwa mi. Orúkọ mi ni Káyọ̀dé Adéelọ́jà àti arákùnrin adédìran adélani àwa ni agbẹjọ́rò fún ìjọba. olúwa mi èmi ni razak ba, agbẹjọ́rò fún olùjẹ́jọ́. olúwa mi. ìdí tí a fi wà nílé ẹjọ́ yìí lónìí ni láti gbọ́ ìdájọ́ ẹjọ́ tó wà níwájú yín. atótónu láti ẹnu ẹ̀yin agbẹjọ́rò méjèèjì àti ẹ̀rí tó fi dì múlẹ̀ lábẹ́ òfin ó fi hàn gbangba pé lótìtọ́ àti lódodo ni arákùnrin arẹ́gbẹ́ṣọlá adérọ̀gbà ló fi ọgbọ́n àrékérekè gba ten million naira lọ́wọ́ arábìnrin tẹniọlá abẹ́ni. lẹ́yìn èyí ó fẹsẹ̀ fẹ́ fún ìgbà pípẹ́ kó tó di pé àwọn ọlọ́pàá wọ́n mú un nítorí ìdí èyí èyí ni ìdájọ́ mi. wàá lọ sí ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú sí àṣekára. ó tó di pé ẹ pé next case màá fẹ́ rice fún ten minutes arise. God. ó ti tó ogún ọdún tí rọ́ọ̀tì ń lọ lónìí ti tọ́ bá wàá fẹnu fẹ́ra bí abẹ́ẹ̀bẹ́ ẹ wá wáyé onírọ́. àwọn fẹ́lẹ́ bọ́nu kò yí àárí ìkùn àṣebí ẹni tí a fẹ́ lámù àwọn mẹ́ni tó fẹ́ láyé àgbẹ̀tẹ̀lé èèyàn asọ́nbánsá ni rọ́bà. dábì hàn. rọ́bà. kúlà yẹ ó ṣàìṣí ni wàá pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ̀ lọ idiot. ẹ fọkàn yín balẹ̀ àṣìwà lórí kéèsì yẹn o a máa pè mí kẹ fọkàn yín balẹ̀. adérọ̀bà ha ṣó ti rí báyìí àṣẹ lóòótọ́ ni pé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí ló tọ́ máa lè bá. mi kúkú ní kankan láti bẹ̀ sọ mọ́ inú mi dúpọ́ lọ́hùn ti bá mi dá sèré àfọ̀n ọlọ́hùn ti bá mi fìyà jẹ. mọ́mi wíìzì. inú mi dùn this is your father. my father daddy kí ló dé tẹ́ fi ṣe yìí. ṣùgbọ́n nǹkan tọmọ ẹ sọ rọgbà ṣùgbọ́n ah, mo fà ẹ lọ́wọ́. I'm sorry. We are sorry. Let's go. Move. Ah! ẹjọ́ tó kàn níwájú ilé ẹjọ́ yìí ní charge number hc stroke seven three two stroke two thousand and eight ẹjọ́ láàrin ìjọba àti ọ̀gbẹ́ni owóyẹmí abíóyè ọ̀gbẹ́ni owóyẹmí abíóyè it please your lordship orúkọ mi ni káyọ̀dé adéyelọ́jà pẹ̀lú mi ni arákùnrin adédìran adélani àwa ni agbẹjọ́rò fún ìjọba. orúkọ tèmi ni jọmilójú ire tómilọ́lá ẹnì kejì mi ni olúwafúnkẹ́ sàlámù àwa ni agbẹjọ́rò fún ìjọba ṣé wọ́n ti take play ẹ̀. rárá olúwa ìjọba fẹ̀sùn kàn ẹ́ ní ọjọ́ karùndínlógún oṣù kẹrin inú ọdún tí a wà yìí ìwọ ọ̀gbẹ́ni owóyẹmí abẹ́yẹ̀pá omidan adédayọ̀ oyinkanṣọ́lá sínú ọgbẹ́ ó jẹ̀bi tàbí ó jẹ̀bi. mi ò jẹ̀bi. olúwa mi olóhùn jẹ̀bi. ó jẹ̀bi. fún ìdí kan tàbí kejì ilé ẹjọ́ yóò ní lè gbọ́ ẹjọ́ yìí lónìí màá rọ ẹ̀yin agbẹjọ́rò méjèèjì pé ká sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ṣùgbọ́n kó tó dìgbà náà kán lọ fi ọ̀daràn yìí pamọ́ sí àgọ́ ọlọ́pàá. As the court. Arise. God. torí ọlọ́run ọmọ mi ṣàánú mi ẹ ní rògùn ẹjọ́ láyé yín ọmọ tí ẹnu àdàgbà ọmọ ẹ wà ní faṣọ péńpé roko ọba ṣó rí bí òye tó ń wo yìí ẹ kò lè dá pààyàn ká má tí ì wá sọ pé èèyàn kò mọ nǹkan kan nípa ikú àbúrò ẹ̀yin jọ torí ọlọ́run mọ́ mi ẹ má kúnlẹ̀ fún mi ẹjọ́ ma àmọ́ mi ẹ dìde ó tì má ó tì má ẹ má kúnlẹ̀ má mi ẹ dìde ẹ má kúnlẹ̀ fún mi. ẹ wò mọ́ mi ẹ má kúnlẹ̀ fún mi kò sẹ́jọ́ lọ́wọ́ mi mọ́ kò sí nǹkan tí mo lè ṣe sí. mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tíwọ náà bá lè bá mi sọ fáàbúrò ẹ wípé kó jáwọ́ ń bẹ̀ á jáwọ́. káàbọ̀ jọ̀wọ́. mo ti gbọ́ ẹ má wá máa lọ lé máa ẹ mo ti gbọ́ mọ́ mi kò sí nǹkan ta ẹ wá máa lọ mọ́ mi ẹ jù ẹ wá máa lọ mà mo ti mọ́ mi ẹ má sunkún mo ti tu ok mọ́ mi mo ti gbọ́ mà. kí ni ayọ̀ wa ṣe ń bíbá. wọ́n kàn wá bẹ̀bẹ̀ náà ni wọ́n ní pé ká jọ ká jáwọ́ nu kéèsì yẹn pé bí òye kan ló pa oyin kan. kí ló wá sọ fún mi. mi ì sọ kankan. ó yẹ kẹ́ lè sọ mẹ́wàá fún wọn ó yẹ kẹ́ lè sọ fún wọn pé tọ́ba wáyàn kùnra tọ́ba pé mẹ́wàá kó máa bọ̀ ń bí nígbẹ̀ mẹ́wàá kó a máa bẹ̀ wá à nígbà. kúnlé jọ ń torí ọlọ́run jẹ́ ká jáwọ́ nínú kéèsì. ẹ mi ò gbọ́. ó gbọ́ nǹkan tí mo sọ kúnlé jọ ń torí ọlọ́run jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ kọ́lọ́run ṣèdájọ́ ìdájọ́ ọlọ́run ju tàdájọ́ ayé lọ wo má jẹ́ ká ti ara bí òye má jẹ́ ká tara ẹ̀ ṣọ́ lọ́hùn jẹ́ ká tara ẹ̀ sin lọ́hùn. àti mi kí lè sọ tí òdùn lẹ́nu yìí a ẹ ilé tó ti kún fún adùn àtọyìn èèyàn kọ́kọ́ wà ó kọ̀ da omi ewúro sí èèyàn ń já yín lólè ó tún pàbúrò wa ẹ̀ ní ká fi sílẹ̀ kó máa lọ scot free ṣé tẹ bá wá sùn tẹ́lálà pé ẹ̀ ń bẹ̀ mí lójú oorun ṣé ó yẹ kẹ́yìn lè jì kẹrọ ọlọ́ àrà bẹ́ẹ̀ fún mi àbí kẹ́ ti máa rí búùkẹ́ látọjú àlàyé pé ọlọ́wọ́ ní jẹ́ kẹbẹ̀ mi láíláíláíláí. Ah, ọ̀rọ̀ yẹn ti yé mi ṣé rí ìyàbí èyí tó wá ogun ẹ̀ tó wá lò wá fún ẹ̀yìn kò mémi o ẹ lọ fi àsìkò yìí sọ fún ọ pé ànígbà àníjáwọ́ àfi tí bí ó fún rẹ̀ tó bá fi ojú winá. On the 2nd of January 2008, Mọ́mí, Àǹtí Tómi, Bọ̀dá Kúnlé, Inúmidùn àti èmi ṣeré lọ sí Harmony Castle. A swim at the enjoy ara On the 18th of February 2008, Sister mi Tómi sọ̀rọ̀ bí òye ọkọ àfẹ́sọ́nà wọn fún mi. Wọ́n ló níwà, ó tún wà kẹrin, bàbá ń bá rẹ̀ ni pé ó tún pa ṣe. Ah, màá tú fún bọ̀bọ̀ Today, 15th of April 2008 òní lónìí ń jẹ́ mo ń lọ sílé bíóyè àfẹ́sọ́nà ẹ̀gbọ́n mi láti lọ seduce ẹ̀ gbogbo ohun tó bá gbà la mọ̀ fún. kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ nǹkan tí mo ní ìyàrá yìí kọ́ wo láti tó yí kọ́kọ́ sí dárí ẹ̀ ó lóun lọ seduce bí ó yẹ káà. ẹ gbàgbé wọn kọ. so oyin kan ló tirẹ̀ mọ́ bí ó yẹ lọ́rùn kì í ṣe pé bí ó yẹ fẹ́. ṣé ìgbà tí oyin kan tirẹ̀ mọ́ bí ó yẹ lọ́rùn ṣé ìyẹn ló ló kó pa abẹ́ ti gbàgbé pé ilé bí ó yẹ ni oyin kan kú sí nítorí fẹ́ sọ fún mi no no no ẹ kọ̀ mọ́ pé bí ó yẹ fẹ́ o kọ̀ o máa ṣẹ̀wọ̀n. àwọn ò ká ikú lẹ. Ah! ah. ṣẹlẹ̀ sí wa mọ́ mi mọ́ mi mọ́ mi mọ́ mi. Àwọn ilé ti pọ̀ ju mọ́ mi o. Olúwa mi. Ó di dandan ká fi ìdí òtítọ́ múlẹ̀ nínú ilé ẹjọ́ yìí nítorí náà olúwa mi ni mo ṣe ní ẹlẹ́rìí kan pàtàkì tí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ yìí olúwa mi ń bárọ̀ yìí tẹ́ bá gbà mí láyè láti pe ẹlẹ́rìí mi. any objection? no my lord. o lè pè é ẹ ṣe olúwa mi. ṣé ó wà nílé ẹjọ́ yìí. bẹ́ẹ̀ ni olúwa mi. àpèjáde. ọ̀gbẹ́ni kúnlé ẹjọ́ yìí. orúkọ mi ni salau adéríbigbé ambali adigun. mùsùlùmí ni yìí ni kìrìsìtẹ́nì ni tàbí ẹlẹ́sìn àbáláyé. <laughs> ogun la máa ń bọ nílé a. ẹ máa wí pé èmi. èmi. ẹ dárúkọ yín. salau adéríbigbé ambali adigun. jẹ́rìí níwájú ilé ẹjọ́ yìí. jẹ́rìí níwájú ilé ẹjọ́ yìí. wípé gbogbo ohun tí màá sọ lénìí. pé gbogbo ohun tí ń sọ ń bì lónìí. tòótọ́ ni. tòótọ́ ni kí oògùn kí ó ràn mí lọ́wọ́. kí oògùn lákà yóò sì mẹ́lẹ̀ olùmí nílé fẹ́jẹ̀ wẹ̀ olùdájọ́ nílé fìmọ̀ kí mọ̀ bóra kó kó ràn lọ. olúwa mi ẹlẹ́rìí sì fi oògùn búra. gbọ́ ẹ ṣé olúwa mi. ǹjẹ́ ẹ lè dárúkọ yín fún ilé ẹjọ́ yìí. mo ti dárúkọ mi lẹ́ǹkan. sàláù adédìbígbé àǹbàdé àdìgún ló kọ mi. ǹjẹ́ ẹ lè sọ fún ilé ẹjọ́ yìí irú iṣẹ́ tí ẹ̀ ń ṣe. iṣẹ́ ìgò tí mọ́mù ń ṣe mo ti sí géètì ní golden gate kí n tó dọ́dọ̀ ọ̀gá mi tí mò ń bá ṣiṣẹ́ yìí. ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè sọ gbogbo ohun tí ẹ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ karùndínlógún oṣù kẹrin inú ọdún tí a wà yìí ní ilé ọ̀gbẹ́ni owóyẹmí abíòye. yóò dáa fún tí ó pọ̀ ní alẹ́ ọjọ́ mọ̀ gbàtẹ́gùn mo bá rí ọ̀gá mi tó ń gbé àǹtí tó mi dùgbàdùgbà wọnú ọkọ̀ wọ́n bá ní ilé sí géètì mo sí géètì mọ́tò wọn sì rìbáàsì jáde bẹ́ẹ̀ mò ń gbọ́ kó kó kó kó tí wọ́n ń kiri ẹ̀bí ìgbà wọn ń gúnyàn ńgbà tí ń wẹ̀yìn síta kan ìsọ́lá ni mo rí pẹ̀lú bàtà tí máa ń ga bíi pósí adélabùn bóyá gbẹ́gilére ọ̀yọ́ ló gbẹ́ni bàtà ń ga gẹ́rẹ́ bàtà yọ̀ ló sì lárí mọ́ bọ́ọ̀lù gbòò mo bá súnmọ́ dùgbà tí mo ní ń gbé báyìí bó ti dákẹ́ nù kò jù bẹ́ẹ̀ lọ́lúwa mi o. ẹ tí olúwa mi o ah, ẹ̀yìn nílòkun ẹjọ́ o. Ehm, agbẹjọ́rò ìjọba ṣé kò sí ẹlẹ́rìí kankan mọ́ nílé ẹjọ́ yìí. bẹ́ẹ̀ olúwa mi. lẹ́yìn atótónu ẹ̀yin agbẹjọ́rò méjèèjì tí mo farabalẹ̀ gbọ́ dáadáa àti àwọn ẹ̀rí tó péye nílé ẹjọ́ yìí màá sún ìdájọ́ mi sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí. As the court proceeds. Arise. Court. jẹ́ wáyé pé ọ̀gbẹ́ni Owóyẹmí Abíóyè kò lọ́wọ́ nínú ikú Adédayọ̀ Oyinkanṣọ́lá ẹlẹ́rìí olùpẹ̀jọ́ pàápàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣubú ni pẹ̀lú report tá a gbà lọ́dọ̀ doctor ó confam pé kò mọ kankan pa ẹ̀ nítorí ìdí èyí ìdájọ́ mi rèé ìwọ owóyẹmí abíòyè ilé ẹjọ́ ìdá ìsílẹ̀ kó máa lọ láyọ̀ àti àlàáfíà. Arise. God. ó ti tó ogún ọdún tí rọ́ọ̀tì ń lọ ó nìkan bọ̀lù ti bá. ọlọ́run ò ní jẹ́ orógun ẹjọ́ gbogbo ohun tó bá dáwọ́lé láyé ẹ báyìí a máa yọrí sí dáadáa ni ó ṣe oko àjò mi ṣeun. abioye màmá ṣe rí fún oore ńlá tí salau ṣe fún wa èmi náà wà ní special package fún. sáwèlì bẹ́ẹ̀ ti ń rí. bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́ mi. ah kí la wà fúnra wa fún. mọ́mi ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ tó bá ṣèkà fúnra ẹni ọ̀hún kò yẹ kó dùn ún oore ńlá ni sàláò ṣe fún mi ah, èmi náà dẹ̀ fẹ̀mí ìmoore hàn. ọ̀gá oh, mi. Ah, bó tilẹ̀ jẹ́ wípé ikú oyin kan wọ́n fẹ́ fi ṣàkóbá fún mi ni wọ́n fẹ́ fi kóbá mi ni tí ò bá ṣe pé sàláò wá sí court tó wá ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní táwọn wí làbá máa wí. ọ̀gá. Okay ká fọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ láàrin ara wa ẹ̀yin lẹ fi mọ́tò gba sista oyin kan. Ah, irọ́ bí báwo lálẹ́ ọjọ́ tẹ́ ẹ gbé sista tómi dùgbàdùgbà wọnú ọkọ̀ ẹ̀yin fi speed reverse fò ẹgbẹ́ ọkọ̀ báyìí lẹ fi gbá sista oyin kan gbà bórí rẹ̀ ṣe lùgànnà nù gbàùn tíírí tí mo ní kí n gbé báyìí bó ṣe ta tẹ̀rù ń pa nù. ẹ bá wọ̀. ọ̀daràn yé àwọn ọlọ́pàá wá wá láàárọ̀ ọjọ́ kejì. òṣèré láyé náà wàhálà mi lẹ́yìn òṣèré náà wàhálà mi àti èsì pé bóyá pé wàhálà o ti wí wà wà wà dẹni tí wọ́n ṣá má ti mọ̀ bí ẹni tó ti ń jẹ́ epo tó ti ń jata ọ̀tà tí èsì tí ìbáyàn jà. Mr. Salam sàláwà adérí gbígbé àǹbàlì àdìgún èmi náà rí. dìde. ga o lọ́mọdé àdáràn. gẹ́gẹ́ bí iṣẹ́ wa. mo dẹ̀ need cooperation ẹ̀ gan mo fẹ́ kó ṣàlàyé fún mi ohun tó ṣẹlẹ̀ gan-an. sẹ́rí ìdí òótọ́ lèmi ò kù sí màámi kan tó sábà àwọn àmì thirty five years ló lò lórí òótọ́ ni nígbà tí ó kúrò ní ẹnu iṣẹ́ rẹ̀ gbogbo àkáǹtì pátápátá gbogbo ẹ̀ ló fi lẹ̀ nígbà tí ó délé àwọn ìyàwó ti sá lọ òótọ́ ló kulé orí òótọ́ làwa sí wà ń bí lónìí sẹ́ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ máàpù àwọn sójà wọn lé àwọn jàlùkù méjì kan wọn wá gọ́ bí kọ́ta ibi wọn kọ́ sí un ni mo rí wọn nígbà mo rí wọn bí wọn kọ́ sí èmi wá wí fáwọn sójà pé wọn wà bí wọn sì bù wọn. arákùnrin Salami àbí kí náà pè yín gbogbo ìtàn tẹ́ ẹ̀ sọ ìkọ́ni àwa gbọ́n bíbá yìí nǹkan tó ṣẹlẹ̀ tó ń bí ohun gangan ni kẹ́ sọ fún wa. Ah, ọ̀gbọ́n ọlọ́pàá ṣe rí n tó ṣẹlẹ̀ ní máàpù gangan mo sọ èmi mo tọ́ tí mo sọ tí wọ́n fi rí wọn mú ní sọ bí lónìí ṣe rí àná mo wà wájú ta ọ̀gá wa gbé àǹtí tó mi dùgbàdùgbà wọnú ọkọ̀ wọ́n wá rìvásì lọ bí wọ́n ti rìvásì lọ mo wá gbọ́ káko káko bí ìgbà tí wọ́n gún iyán jẹdẹ mo wá. <coughs> mo wá rí àǹtí oyin kan sọlá tí wọ́n ń bọ̀ bí bí wọ́n ṣe yọ gẹ̀rẹ̀gẹ̀ báyìí yé ni wọ́n forí lu òpó gbòò bí wọ́n ti kú fínfín nù bàtà ló fa sábàbí ikú arẹwà. bàtà bẹ́ẹ̀ bàtà bíi ti báwo. ẹ máa wọn bàtà táwọn gbẹ́gilẹ́ni máa ń wí àmọ́ ń wí fún ọmọ ìgbọ́ wọ́n mọ̀ yí báyìí wọ́n mọ̀ yí báyìí wọ́n mọ̀ gàyí wọ́n mọ̀ yí báyìí àná ń fún wọn gbọ́ bàtà ló fa sábàbí bàtà ló gbé gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ tí ó lulẹ̀ báyìí ìjọ tó yọ̀ báyìí tí ó sáré mọ́ bí gbà kò sí tírénì tá ìlè gbà ní kọ́lẹ́ẹ̀jì bẹ́ẹ̀ bá sáré mọ́ bí olúwo kù fínfín ni. wọ́n wá wí tán wọ́n wá lọ́gàá mi pààyàn àyàn báyìí kò lè dàgbà ọ̀gá mi tó yẹ pé bí eku wọnú yàrá rẹ̀ sàlámù ni ó pè bí ẹ̀fọn wọnú tọ́lẹ̀ ìbẹ́tùrùmù rẹ̀ sàlámù ni ó pè sàlámù. ọmọ àgbà ó máa ní láti tẹ̀lé wa dé station wa playstation ó parí wàsíù ti kọrin tán ó ní rọra ṣe é rọra ṣe o ẹni bọ́dì tó bá fẹ́ ṣoore rọra ṣe é salao ẹ ọ̀gá. o máa need láti tẹ̀lé wa dé station. rọra ṣe é rọra ṣe o ẹni kálù ẹ ọlọ́run mọ̀ ń tẹ̀lé yín bó bá tẹ́tọ̀ ọ̀gá mi ni mo mọ̀ ń bá yín débẹ̀ kò lè pa kò lè èsì báyìí kò lè dápa. Ah, ọ̀gá mi ọlọ́run ló mọ ibi tí ó wà nísìnyí ẹni tí ń jẹ tata ní sáà tí ó máa ń jẹ gbogbo rẹ̀. Hmm? Ah! mo wá rántí ọ̀rọ̀ bàá mi ńgbà wà kékeré tí mo sọ fún wa pé irọ́ ò dáa pé ṣùgbọ́n bóòótọ́ ti lé òun kókòrò tó pé ká mọ̀ gbìyànjú ká sọ ṣùgbọ́n òótọ́ ta sọ tá a fi wá kó àwọn aráàlú wa sí yọnu pé káyé máa sọ orúkọ tó bá wọn. wọ́n wá fún wa nítan ṣẹ̀ṣẹ̀ díòtì kan táwọn alágbàpá fẹ́ palẹ̀ rí dasọ́ọ̀sì wọn wọ́n wá lé wọ mísọ̀nà ọ̀sùn ló bá sáré wọ àkàtà ṣẹ̀ṣẹ̀ díòtì ògọ̀ sábẹ́ bẹ́ẹ̀dì àwọn alágbàpá wa wọlé pé ọkùnrin táwọn ilé wọ bí ń kọ́ ṣẹṣẹdí ó ti lóhun rẹ̀ nìkankan wọn bá lọ lè rí ìdá bá jáde ló bá sọ fún ṣẹṣẹdí ó ti pè ń bẹ́ẹ̀ wí fún wa pé káyé parọ́ mọ́ ṣẹṣẹdí ó ti wá dáa lóhùn pé à bóun bá sọ fún wọn wọn ó dẹ́mi rẹ̀ légbodò ni lòun ṣe ní kò ń dáa bí ọgbọ́n tó ń fi parọ́ pé irú rọ́bà yìí ni wọ́n pè ní irọ́ funfun àti pé pàápàá ọ̀gá mi ò mọ̀ọ́mọ̀ fi mọ́tò gbá sista òye kan. Ah! n tó jẹ́ nsọ́n tí mo sọ́n kóòtù nu pé ẹ gbọ́dọ̀ máa di ẹ̀ṣẹ̀ n tẹ́ ẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe. Ah! ṣé pé èmi ni mo pa oyin kan. àbíyè wo àkọsílẹ̀ ń gbogbo nǹkan ṣóyè ẹ sórí ìwọ kọ́ ló pa oyin kan tí oyin kan ò bá rin irú ìrìn ìbàjẹ́ tó rìn jọ ẹ̀ kó tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ àtọ́ torí náà mi ò fẹ́ kó fi ìbàdàn rárá ṣó yẹ jọ má fi ìbàdàn tọ́ ẹ sàláwò. ẹ máa lọ táwọn ni ẹ má gbàgbé wà lọ sọ wọn rí ìwọ ṣáà máa lọ tiẹ. ẹ ká dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò bá wa kó sí ọmọ yìí nínú láti sọ gbogbo ohun tó sọ yẹn ń kọ́ ń bo la fẹ́ fojú sí ẹ ṣáà jẹ́ arọra dè mọ́ bẹ́ẹ̀. Yeah. tí màmí máa fi sílẹ̀ lọ ìfẹ́ tó fi sílẹ̀ bọ̀ mí lọ. ọlọ́run òde wá ṣàpọnú ẹbí yìí inú àti tómi gbọ́dọ̀ dùn padà mo gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i. yà ẹ́ lẹ́nu má jẹ́ kó yẹ lẹ́nu Kúnlé gan-an ló ṣokùnfà bí mo ṣe padà wá sínú ayé ẹ̀. Kúnlé.